وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد أدفني يود اللومبا أبتي أسدايي ọ̀run àti gbogbo ìdásí ń bẹ nínú rẹ̀ akọ̀dọ̀ ìkẹ́ àtìgẹ̀ fún anábìwá Muhammad ìkẹ́ àtìgẹ̀ ọlọ́run ọlọ́mọbanibani bíi àwọn ará ilé rẹ̀ wọn sàhábà rẹ̀ ọlọ́mọbanikẹ́ wọn bani yọ́nú sí wọn ẹnì kọ̀ọ̀kan wá náà ọlọ́run ṣe wá lẹ́nu yọ́nú sí. nínú ọ̀rọ̀ Yorùbá wọ́n níbi tá a bá roko tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí. níjẹjọ a ti tẹnubọ àwọn àṣọrọ al àwọn àmì gbàǹkọ̀gbè lẹ́yìn tó ṣe pé níta lè fi wé ó ní bí odidi ìlẹ̀kẹ̀ ètí ń so papọ̀ sínú tárùn nǹkan tí tárùn wá já ẹ bá wọn yòókù bí ó ṣe ra máa bọ́ pẹ́rẹ̀pẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀sọ́rọ́ tuntun àti lùkúbọ́rọ́ ńlọ ṣe rí kíkan ó tó lọ ìkejì ó ti dé ìkejì ó ti dé ìkejì ó ti dé tí ìwà dórí èékó gbẹ̀yìn àwọn ìṣẹ̀lẹ̀ gbàǹkọ̀gbì náà níjẹjọ afọ nípa alimahadi àti pé ìjọ amadiya wọ́n ti kùnà wọ́n kì í ṣe ẹlẹ́sìn ìsìláàmù náà látàrí wípé wọ́n nígbàgbọ́ sí mahadi ẹ bá pe àyà kan nínú alukur'an tó bá pè ní ẹrọ tí ò gbàgbọ́ àbí àbí kẹ́límà kan nínú alukoran ẹni ọ̀gbàgbọ́ bẹ́ẹ̀ náà ni hadith anabiwa muhammad sadiq bá fẹsẹ̀ múlẹ̀ irú ẹni báwọn kì í ṣe mùsùlùmí má afatu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd fama jaza'u man yaf'alu dhalika minkum illa khizyun fil hayati dunya wa yawmal qiyamati yuradduna ila ashaddi al'adab wa ma Allahu bi ghafilin amma ta'malun. ọlọ́ni tẹ́fẹ́ máa discriminate láàrin ọ̀rọ̀ ọlọ́run ẹ fẹ́ máa sàwọn kan lẹ́sà tẹ́ẹ̀mí gbàgbọ́ sí àwọn kan tẹ́ẹ̀mí gbàgbọ́ àwọn tẹ́ẹ̀mí gbàgbọ́ ohun àìgbàgbọ́ ọlọ́run fi hàn ní kẹtìrí nítorí ẹ ẹ bá wá dán látàwò ọlọ́ni fàyínà láwọ̀ kẹ́sìdẹ̀ǹtì àyà ti dúnìyà láyé bí òun ó dojú sí òun ó yẹ pẹrẹ rẹ tó bá dúró gbé lálẹ́ kìámà ìyà tó tóbi lọ́lọ́run bó fi jẹ́ kọ́là wá kó níbi ìyá ìrẹ́tọ́ bá jẹ́ amadíà ó tí ì ríjọ kó sí o ìjọ lẹ́sìn Islam darapọ̀ mọ́ Ahlus Sunnah wal Jama'ah gbogbo nǹkan wá ní ọ̀rọ̀ ànábì ọ̀ gbàgbọ́ ọba àlò ṣe súnà ṣe súnà tó ọba ti gbọ̀rọ̀ ànábì gbọ́ èyí ṣe mùsùlùmí o ọlọ́run sànù wa o lónìí lágbára ọlọ́run ọba lẹ́yìn tá a ti gbọ́ nípa máa dé tán ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì míì tí ó tẹ̀lé oní ti alimasihu dajjal arákùnrin tí ọlọ́run bá tààlà tí ó fi ṣe fìtínà fún gbogbo ayé pátápátá ọ̀rọ̀ rẹ̀ lágbára débi wípé kò sí ànábì ọlọ́run kan tọ́lọ́run bọ́ ọ̀ràn táyé àfi kó ti kí àwọn ìjọ rẹ̀ nílọ̀ nípa masihu dajjal gbogbo àwọn ànábì ọlọ́run bí wọ́n ṣe ké tí wọ́n pariwo bẹ́ẹ̀ ni nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà jẹ́ pé ó ní ànábì gbẹ̀yìn ìjọ rẹ̀ lọ́kàyìndé tí ò sì ní síjọ kankan mọ́ lẹ́yìn rẹ̀ lórí ìjọ yìí ńlá yóò ti parẹ́ ìdí nìkan fi jẹ́ pé ìkìlọ̀ tànábì wa ó sì ju tàwọn ànábì ọlọ́run tí wọ́n ti ṣíwájú lọ. ọ̀rọ̀ nípa Masihu Dajjal bá a sì máa gbọ́ ọ nítorí ká máa wí láwìí tún wí látìgbà dégbà ká máa gbọ́ ká máa gbọ́ ńlọrọ màsíhù dàjáàlì. torí pé yóò jáde síta lákòókò ìgbà táwọn èèyàn bá sọ nípa rẹ̀ náà lórí mímbàrì ìgbà tí wọn bá máa sọ nípa màsíhù dàjáàlì mọ́ níbi ìdánilẹ́kọ̀ọ́ tí o bá ti sí lẹ́yìn mọ́ àsìkò tí ó wọlé dé o ti ń dènà àjẹbí wíta tún fẹ́ wí lónìí oúnjẹ àmọ̀ pé àsìkò rẹ̀ ó ti kókó díẹ̀ kò sí kò sí ó ti síwájú àsìkò tí ọjà di ò sí ìtò masiu dajjal kalẹ̀ ní ṣíṣe èèyàn ní àbálùjànù njó tiẹ̀ ń sẹ̀mí lọ́wọ́ báyìí àbí ọ̀sẹ̀ mi yóò wá sáyé tí wọ́n sẹ̀ di ni àbótí ń sẹ̀mí lọ́wọ́lọ́wọ́ báyìí níbo ni ó sì jẹ jáde wá àwọn wo ni kí ni fìtínà rẹ̀ àwọn nǹkan wo láṣẹ kọ́lọ́nlé là wá lọ́wọ́ fìtínà Masihu Dajjal fìtínà fìtínà fìtínà Masihu Dajjal kí gàgà ni fìtínà rẹ̀ àwọn nǹkan wo láti gbára wa lọ́wọ́ fìtínà rẹ̀ kò sẹ́ni tí ó wáyé tí ò ní kú ọjọ́ mélòó Masihu Dajjal ló ṣe lórí ilẹ̀ ọwọ́ ta ni títàn rèé ó ti dé talẹ́ntì ọ̀pá gbogbo ẹ̀ pátápátá ńlòjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wa sallam ńlọ́sí ìyànnìyàn fún wa nínú àwọn àṣàlẹ̀ ètò ti pé àápò náà ní pípètè ẹ̀kọ́ àhàdíìsù mùtàwátìrọ̀ ńlò náà bí àdìsọ wá lórí màsíwò dàjáàlì bó sì jẹ́ mùtàwátìrọ̀ bẹ́ẹ̀ ló náà jẹ́ mùtàwátìrọ̀ akálàṣe tábàwọn ní kùránì látòkè ìdílẹ̀ ó ṣeé ṣe ká má rí nǹkan kan tó jọ ọ̀rọ̀ nípa mùsíwò dajjal níbẹ̀ èyí ti rí tí kùránì ò fi sọ nípa mùsíwò dajjal léyìí tó ti ṣe pé fìtínà rẹ̀ kò tí ì sí aburú tó pamá tá à ń retí tí ó jáde tó tóbi tó gbangba tó lágbára tó léwu bí fìtínà mùsíwò dajjal kùránì ò tó wá sọ nípa rẹ̀ ẹjá bẹ̀rẹ̀ látòrí kágágá ní mùsíwò dajjal ta ní í ṣe. sífàtò ìròyìn màtíwò dajjal ó jẹ́ káwọn ọ̀rọ̀ kan bẹ tó ti ẹ̀kọ́ ṣáájú wáyé pinnu fúláàtì ní àmà tẹ̀sí eléyìn màkà lọ bí tí abùkátà sí gangan. sífàtò dajjal bóun dajjal ló ṣe rí kí ń lálàyé nípa rẹ̀ kí ń lò nípa màtíwò dajjal. ad-dajjal rajulun bani adam. nínú màánà bí ádámù lónìí àti tẹ̀wá ọ̀sùn kìí ṣe wọ́n kìí sì ṣe àlùjànnà. láwù ti fàtàn kẹfìrọ̀ àwọn ìròyìn nípa màtíwù dàjáàl ọ̀pọ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n ọ̀pẹ́ fọlọ́n já átìlì alẹ́ àhàdé ànábì ti ṣe àlàyé nípa rẹ̀ sórí kíni lè tàhàdírà lè mọ̀kùnrin nínú ìṣàlẹ̀ yìí kó lè bá àwọ̀ wa nítorá kó ń di àbúrò rẹ̀ hátà ìdá àkọ́rọ̀jà lẹ́gbẹ̀ngbà tó bá jáde báyìí kò ní bá ní lẹ́jà fún àrọ́pàá olùmọ̀mìnú àwọn tí wọ́n bá jẹ́ nígbàgbọ́ òdòdó nìyá arákùnrin kánàbí ìtọ́ ń pa rẹ̀ ní o fàlàyé tàtànú nàbí fìtínà rẹ̀ tọ́ba gbédé àwọn olùlà kó ń bẹ̀ àfi méjì sọ́fìn fìtínà rẹ̀ báyìí yakóni mọ́min àlàáìlì bìtì fàtì torí pé nta máa gbọ́ nípa àròyìn rẹ̀ yìí ọlọ́mọdé ọba aláyé ńlọgùn tó dáa ńlá dúrà tó dáa kéèyàn máa ṣe kí ọlọ́run má jọ̀ọ́ bá wa láyé o làdúrà tó dáadé torí tó bá ti máa gbọ́nu hadith èèyàn máa lérò pé àà afárọ̀ mo sá ti kọ́ àkídà mo sì ń lọ síjú kọ́ alóòtú náà wàlìjà máa mo ti máa ń pa àkídà dáadáa mo ti máa ń pa kàwéèdì dáadáa àà ànábìgá ni tètè jiná sí ni má dùn ó sí lè gbére ibi tó bá wà tòun bá ti máa ti àlàyé rẹ̀ ní ọwọ́ ìparí ṣùgbọ́n ànábìgá àlàyé nípa rẹ̀ fún wa lẹ́yìn tá a ti mọ̀ pé ìkànnà àwọn àrọ́mọdọ́mọ ànábì Adam onímọ̀síhù dàjáàlì ńlọ́jẹ́ ọkùnrin wá ní àbóbìnrin arúgbó ní àbọ́dọ̀ mọ̀síhù dàjáàlì rọ́jò lónìí ọkùnrin ní àgbàkùnrin ní ṣáàbọ̀n ọ̀dọ́ tún wá ní ahmar aláwọ̀ pupa ní mọ̀síhù dàjáàlì kọ̀síìrún èèyàn kúkúrú ní afhajù ọjà ntọ́ kẹta masihu dajjal jaadu raasi irun orí ẹ̀ ta kókó ajilal jabaati irun orí ẹ̀ ó súnkì bí ẹ̀ ń parí àrí ìlú nàhárì ẹ̀ǹtí báyà rẹ̀ tó fẹ̀ dáadáa ni mamtuhul ayin aliyumna ṣùgbọ́n ojú rẹ̀ ọ̀kan ojú rẹ̀ ọ̀tún ó ti fọ́ yẹn pé àwa oní wàhádìí ilẹ̀ ayin ojú ìta wa ló ti fọ́ yìí laysat bi na laysat bi na itatin kìí ṣe wípé ojú ó jìn wọnú kìí ṣe kójú ọ̀tààtà wọ̀lá àjẹrọ̀ à kò sì jìn wọnú níta lè fi wé ó ní dàbí dùn ètò lálébù lára ẹyin jí rẹ̀ ò sí wọ́n kọ gbólóhùn kan síbẹ̀. Si gbólò náà ni wípé káfàrọ̀ ìmọ̀kọ́ jẹ́ mọ̀kọ́tàn tí wọ́n kọ káfàtíà ká fáfàtíà fà àti rọ́fàtíà rọ̀ kájà ní lọ́kọ̀ kábà ń pé kàfàrọ̀ tàbí kí wọ́n kọ́kọ̀ pé kàfàrọ̀ kí wọ́n má jà ní kọ̀ọ̀kan. jógbẹ́ lọ ni wípé mùmí ni ó lè ka pé aaa kèfèrí lélẹ́yìí o yẹn níbi ojú masihu dajjal yálà ẹni tó kẹ́kọ̀ọ́ nípa kíó abẹ́ntí ò nímọ̀ nípa kíó yóò máa rí ka bí nọ́ọ̀rì ìmáàn pẹ̀lú ìmọ̀lẹ̀ ìgbàgbọ́ tí ń bẹ lára rẹ̀. ìwọ̀nyí ni díẹ̀ nu àwọn àhàdé èyí tí ó dá lórí masihu dajjal ní àwọn ìròyìn tí a gbọ́n kí ti fáwọn afáà kan tí ọgbọ́n orí wọn gbé kalẹ̀ ṣùgbọ́n gbọ́n gbé kalẹ̀ níbàámu sí àwọn àhàdíìsì ètò wa látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam as-sadiqul masduq. àdìsí àkọ́kọ́ abdullahi bin anar ńlọgbà wa ọlọ́run nìyẹn ní kí. anna rasulallahi sallallahu alayhi wa sallam qala bayna ana naiman atufur albayt anabi nala fọgbà tí àwọn ń sùn lọ́wọ́ àwọn wa lálà wípé àwọn ń ṣe tàwáàfù nílé ọlọ́run ní maka fàdákàrọ alẹ́wòrán àìsà ibn mariam anabi lójú àlá táwọn ti ń tàwáàfù àwọn wa rí anabi àìsà ìyẹn jésù ibn mariam. ثم رأى الدجال لينا وانتواري الدجال فوصفه anabi wa ròyìn dàjáàlì torí ń báwo ló ṣe rí kọ́kọ́ anabi wa sọ pé masiu dàjáàlì o rọ́jùlọ jẹ̀sìn ọkùnrin ni ṣùgbọ́njẹ́ ń tó lómi lára tó sanra ahmar èèyàn pupa láwọ̀ ni jáàdùrọ̀ àti ìrun orí ẹ̀ka kókó àwàrò làáyìn olójú kan ni ojú ẹ̀ka ti fọ́ kàánà àyìnàhò àyìnàbàtò ńtọ́ fi à ojú ẹ̀ bọ́dà gẹ́gẹ́ bí èso àyìnàbò ètò ti bàjẹ́ kọ́ọ̀lù àádọ́dájáàlì ń wá sọ fún mi pé tọ́ màtíwù dájáàlì ó nu ó yẹlé òjíṣẹ́ ọlọ́run ànábì ní sọ màtíwù dájáàlì ni ó káyìn náà kẹ́lẹ́ bá a dáma ẹni tí mo lè fi wé ẹni tọ́jọ jùlọ akọrọbù náà sì bí i ṣàbàhán ibn kótónì ìyẹn Abdul Uzza ibn kótónì ẹni tí màtíwù dàjáde ẹni tọ́jọ ọ̀nà. rọ́jùlọ́n min Khuzaa ẹni tá níbi fi wé yìí ó jẹ́ arákùnrin kan tó wá láti ní ìdílé Khuzaa eléyìí jẹ́ hadith àkọ́kọ́ sọ́dá lórí masihu adajal àdìsọ́ fẹsẹ̀ múlẹ̀ báà ní àdìsọ́ lọ́làfíà ní. hadith mi abdullahi bin umar iná ló tún gbà wá kọ́lọ̀mbà ní yọ́nùsì. anna rasulallahi sallallahu alayhi wa sallam olójútẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam dakara dajala bayna dhahrani nnas. níwájú àwọn èèyàn anábìsọ nípa masihu dajal faqala àmìlú wa ń sọ fún wa pípọ̀ ẹ̀yin èèyàn ẹ kíyè sára o ìròyìn ọlọ́run ẹ lọ mọ̀ o ẹ mọ ọlọ́run ọba yín dáadáa o látàrí wípé inna Allah ta'ala laysa bi a'wara ọlọ́run ọba yín kì í ṣe ọba olójú kan ọlọ́run ọba yín kò fọ́ lójú kan àlà ẹjọ́ gbọ́ mi dáadáa innal masiha ad-dajjal a'waru masihu dajjal ń jẹ́ olójú kan ni o táàwọ̀rọ̀ lẹ́yìn àlùyọ́mìnà ojú rẹ̀ ọ̀tún ó ti fọ́ káàna àìlàwò àìnàbàkùn kọ́ fi à ojú rẹ̀ ìtọ́fọ̀n ó dà gẹ́gẹ́ bí èso àìnàb èso ti bàjẹ́ hadith mìíràn hadith mìíràn anawas ibn sam'an ńlọgbàwá kọlọmbà nítorí náà ojútẹ náà bá wọ́n sọ nípa wọ́sùn dajjal ìròyìn mọ̀síhù dajjal báwo ló ti wí innahu ṣáàbọ̀n àní ìsọkú mọ̀síhù dajjal ta wí yìí ọ̀dọ́ ni ọ̀dọ́ ni kọ́tọ̀tún àìlòhù tọ́fíà kọ́tọ̀tún yẹn kí ṣèlú jẹ́ àdàtìrà inú orí ẹ̀ kókó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ojú rẹ̀ kan ó ti fọ́ ẹni tí mo lè fi wé jùlọ tẹ́ẹ̀fì dáná ó ní Abdul Uzza ibn Khatani Abdul Uzza tá a ti pọ́wọ́ láti lu ọ̀záàrùn. gbogbo àwọn àdéhìí wọ̀nyí àwọn àdéhìí sọ gbádùn mi o kó ṣe fi ṣẹ̀rí o ètò wa nìkan yìí mùsùlùmù ọ̀nbẹ̀ǹbẹ̀ Bukhari ọ̀nbẹ̀ǹbẹ̀ kìí ti àwọn àdéhìí bẹ́nu tọ́nà wì ná àwọn àdéhìí sọ fẹsẹ̀ múlẹ̀ tíyàn lè fi ṣe ẹ̀rí dáadáa ni. nínú àdéhìí mi ètò àǹbáàdà ibn Samit tí ó gbà wá ó lè jùlọ náà bá sallallahu alayhi wa sallam sọ pé inna masiha ad-dajjal rajulun qasirun afhaju ja'adun a'war matmutul ayni anabi ní masihu ad-dajjal tí wọ́n ń sọ nípa rẹ̀ fún ọkùnrin qasir èèyàn kúkúrú ni tí ọ̀gá ètò kòkòrò bìlì bì àbúrò yorùbá ti máa ń wí. jáàdán onírun takókó ni ráháwárù olójú kan ni mọ̀tìmọ́tì láàyè ojú rẹ̀ kan ó ti fọ́ lẹ́yìn tá bìnà ìsàtìn wọlé àjẹrọ ojú ìta sọ pọ́pọ́ yìí kì í ṣe wípé ó tààtà bẹ́ẹ̀ ni kò sì jìn sí náà. fàáyìn náà fain alibata aleikum ayiba náà nígbà ọba dé tó ń ti fìtínà rẹ̀ ẹ má jẹ́ kàlámà rẹ̀ ẹ má jẹ́ ọ dàrú máa yín lójú o tí ó fi máa pera rẹ̀ lọ́lọ́run sẹ́yìn náà wà á gbà kọ́ lọ́ọ̀ni fàálàmù àná rọ́bà kọ́m lẹ́yìn tàbí àwárọ̀ ntí kẹjọ ọ̀dà yín lójú ni pé ọlọ́run ọba yín ọ̀fọ́ lójú kan gbogbo òròyìn pípé pátápátá tọ́lọ́run ọba ní í ṣe. nínú hadith mi àbúrò rẹ̀ rà ń lọ gbà wá bàbá fẹ́ nípa màsíhù dajjal amúrúngá ibi yìí ni ọ̀rọ̀ tó pamọ́ ni ọ̀rọ̀ tó bá ti pamọ́ báwọn láàmàjá lálẹ́ ráàyè sí i yẹ́n ti yàn sáma ìfìlà ká ìgbé kalẹ̀ kí lọ́lọ́run wí kí lànàbí wí ńlọ́ba wa sọ́wọ́n àdéhì ńlọ́wà lórí rẹ̀ àbúrò rẹ̀ rà ọlọ́mùbá nìyọ́nù sí i ó lè jíṣẹ́ ọlọ́mùbá sallallahu alaihi wa sallam sọ pé anna màsíhù dọ̀làlà ẹ̀rí màsíwò àná màsíwò méjì òní ń bẹ alimasihu sọ́ọ́dẹ́kù ní anabi Isa aleyhi salatu wa salam ńlá wọn kiri yóò máa ń pè ní mẹsáyà màsíwò lẹ́nu tó ṣe wípé yóò máa rìn káàkiri lórílẹ̀ dàjáàlì ń ìbàjẹ́ ni yóò máa fọ́nká lórílẹ̀ ṣùgbọ́n màsíwò Isa aleyhi salatu wa salam yóò máa fi ẹsẹ̀ rẹ̀ pa dáadáa lórílẹ̀ yóò máa fẹsẹ̀ rẹ̀ ṣe dáadáa ṣùgbọ́n màtíwò dàjáde ń tiẹ̀ aburú ilé ọmọ àti tiẹ̀ ṣe. màtíwò dọ̀láàlà màtíwò àná láàrin wa afọ́jú kan ni ajílẹ̀ ìjọba irun orí ẹ̀ ó súnkì ẹni pé apárí àárín ìlú nàárì ìgbáyà rẹ̀ ọ̀fẹ́ nígbà tí kúrò ìgbáyà rẹ̀ ọ̀fẹ́ náà ni. màtíwò dàjáde fíìhì dáfọ́n bó ṣe wá nu hadith nu. No ìyẹn ni wípé ìyẹn ni pé ẹni tó tẹ̀ ẹni tó ra tẹ̀ díẹ̀ báyìí ó di màsíwò dàjà ńlọjẹ nínú hadithi mi hadithi Hudhaifa ọlọ́mùbá ni jẹ́ mi sí ad-Dajjal àwàrùlà àyìnà lè yóò sọ̀rọ̀ wọn lójú rẹ̀ ò sí wọn lọ fọ́ jafaalu ṣáárì irun orí ẹ̀ ọ̀pọ̀ irun ti ṣìkìtì àwòrí ẹ̀ ni. àdìsí mi bákan náà Anas bin Malik ńlọgbà wá wọn bẹ ń bẹ wípé wàá iná báyìí náà àìná yìí mọ̀tòbọ̀n káfírùn láàrin ojú rẹ̀ ìtí wọn kọ́ bẹ̀ ni pé káfír kẹsìrì ńlẹ́lẹ́ nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi wọ́n ní wọ́n já ń kọ̀ọ̀kan pé káfàrọ̀ yàrífòhò kó lè mùsùlùmí kò ní sí mùsùlùmí tí ò ní dámà pé màsíhù Dajjal ètí à ń wí nípa rẹ̀ òǹgàgà ni eléyìí. bàbá wa An-Nawawi kọ́nà kọ́ba ni kẹ́ bàbá wọ́n ní àpàáyò lẹ́yìn àlẹ́yìn muhakkikun ọ̀rọ̀ tó gbádùn jùlọ táwọn àfa ń wádìí ọ̀rọ̀ fínífíní tí wọ́n wà á fa òdodo inú rẹ̀ tí wọ́n fà jáde ni pé anahadi kìtàbàtà alàgbọ̀n yíríà iṣẹ́ ni a kọ sí lójú bẹ́ẹ̀ náà ni máwùlẹ̀ yípo wàá ní akitaba tó ń hakíkọ àti pé tí a kọ́ bẹ́ẹ̀ pé ká parò tàbí ká fẹ́rù bí a ti wí nù àdéhìí bẹ́ẹ̀ ló ṣe rí o ọlọ́run ti ní ayatan wàhálàmẹ́tàn ọlọ́run ti ní àmì kan àti àpẹẹrẹ min jumlatil alaman ìkànnì àwọn àpẹẹrẹ alukọ́tíà èyí tí ò ní jẹ́ ni ó ṣe iyèméjì yìí bìkúfùrì nípa kékeré onímọ̀tíwò dàjáàlì àti pé mọ̀tíwò dàjáàlì òpùrọ̀ ni àti pé gbogbo ohun tó gbé dání pátápátá irọ́ ni yòbíhìrò Allahu ta'ala lèkólè mùsùlùmí. ìnímọ̀ nípa pé kékeré mọ̀tíwò dàjáàlì ọlọ́wọ́n bó fi hàn mùsùlùmí yóò hàn sí wa ń kékeré tí ò ní síyèméjì ń bẹ́ẹ̀ gbogbo mùsùlùmí pátá òní yóò lè kà ó yálẹ̀ ẹ̀ńtọ́ kọ́ kí ó ẹ̀ńtọ́ mọ nǹkan kọ ẹ̀ńtí ọmọ nǹkan kọ ẹ̀ńtọ́ mọ àká àti ẹ̀ńtí ọmọ àká ẹ̀ńtọ́ lè ká àti ẹ̀ńtí òrè lè ké ó gbogbo wọn pátápátá òní wọn ò lè kà ó. wáyọ̀ péyà amẹ̀nà àrọ́ dàṣẹ̀ kọ́ wà ṣùgbọ́n ní ọlọ́run bá fẹ́ kó sórí ibú òun ò ní rí kà gbogbo kẹfẹ́ rí ni òun ò ní dáná àwọn iṣẹ́ ìyanu àwọn nǹkan ìmọ̀ ìtànjẹ tí kà ń tọwọ́ rẹ̀ jáde eléyìí ni ọkàn máa kíyèsí yàrá ni wọ́n ní ìfẹ́lọ́ ìyẹn pàṣẹ fún òjò láì tu òjò sì ń rọ̀ oníkílẹ̀ ọmọ àgbàdo sì ń jáde lójú ẹsẹ̀ ìwà níkẹ́ lẹ́yìn ìfẹ́lọ́ ṣùgbọ́n tó bá jẹ́ mú mi ní ọlọ́run ó fi màtó kékeré lélẹ́yìí o má tẹ̀lé má gba tiẹ̀ o wàmí ti fa ti àìdán nínú àwọn ìròyìn tí ń bẹ fún màtí ò lẹ́jà rẹ̀ oní hadith ètí wọn gbà wá látọ̀dọ̀ Fatima bintu Qais radiyallahu anha fi qissati al-Jassasa nígbà tí ń sọ nípa ìtàn arákùnrin mi torúkọ rẹ̀ ń jẹ́ Jassasa. akínú wàfíì qala Nu'aym radiyallahu anhu fanta láti nà sọ̀rọ̀ àná nínú àdìsí òun làbá gbéra à lọ káfí dé ààyè kan nígbà tá a dé àyọ mo wá rí arákùnrin kan bẹ̀ tó ṣe pé àádọ́nà ìǹta nínú àìtò kọ́tùn péyàn máa ń ríyàn tó tóbi tó sanra n ò tí ì rẹ́ni tó sanra bẹ̀ǹbẹ̀ bíi ti màsíwò dàjáde rí o wà á ṣẹ́dá òwò sáfọ́n kí wọ́n máa déyàn amálẹ̀ kí wọ́n dé wọ́n fún wọ́n fún tó lé dán kéèyàn ó dé nǹkan báwọn nǹkan tí ò lè jẹun dídè tí wọ́n dé màsíwò dàjáde mọ́lẹ̀ wọn ti rí kí wọ́n dé yàn lẹ́ kọ́ lágbára tó bá ń rí eléyìí tó dẹ̀ nà àwọn àhàdé ìfọwá lórí màsíhù àdàjàl àwọn àdéhùn mí náà ó tún bẹ ṣùgbọ́n ẹja ara fi máa lórí eléyìí. ìbéèrè kan wá jẹyọ pé ǹjẹ́ màsíhù àdàjàl ṣé wọ́n ti bí wọ́n ń sẹ̀mí lọ́wọ́ àbí ọ̀ma sẹ̀mí. àfàwọ̀ á gbé a lọ síbi ìtàn ibn Sayyad ibn Sayyad yìí nígbà yìí ànábi sallallahu alaihi wasallam òkú ìdání tí wàá máa ń sọ̀rọ̀ ọ́ làwọn àṣesí kan tí máa ń ṣe tó fi dàbí ẹni pé màsíwò dàjáde ni kódà nínú àwọn sàábé tí wọ́n búra lójú ànábì pé ibn Sayyad yìí ó ní màsíwò dàjáde ànábì ó sì kọ̀ fún wọn ẹ̀rọ àwọn tí wọ́n búra onímọ̀rọ̀ wa ọ̀làbílẹ̀ bọ́nà ọmọ àrùwà àtàwọn mìíràn náà làwọn sàlẹ̀ ó wá jẹ́ ọ̀dà lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà lójú ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àbájáde ni wípé ibn Sayyad òǹkọ́ ni masihu dajjal kódà ẹ máa rú ti ẹ̀pá akóró máa ń jọ kàn lọ́fẹ́ pa ànábì ni kí lọ́fẹ́ pa sí nìyí ẹ̀yìn yàkó ní òfò náà tó sọ́lá kan lè ẹ ń bá ni masihu dajjal wọ́kọ́ lọ́ọ́ pa ẹni tí ó pa ọlọ́run sàlàyé rẹ̀ ànábì àníṣá ni فإن لم يكن يضيفها sókè ló láfẹ́ jẹ́ ní kọ́ọ̀pá ṣùgbọ́n àkọsílẹ̀ fi yíya wípé ó padà ṣe islam àwa ní وإن حصل المقيا بينه وبين النبي صلى الله عليه وسلم لكن نظرا لإسلامه بعد وفاة النبي صلى الله عليه وسلم نقول بأنه تابعي اجتمع مع النبي صلى الله عليه وسلم تركوا بأن النبي رجع يري kódà ó bí àwọn ọmọ ẹni tó ṣe pé ọmọ alálùbáríkà ni wọ́n ṣáájú pé ẹ̀kọ́ọ̀tì ni wọ́n níbi ká gba àdéhìí wa sọ̀rọ̀ rẹ̀ ó rú àwọn tàbí lójú pọ̀ ṣùgbọ́n jù gbẹ̀ lọ ni wípé ibnu sayyad òǹkọ́ ni masihu dajjal nípìnlẹ̀ ọ̀rọ̀ náà kọ̀kọ́ yí ànábì náà sallallahu alayhi wa sallam làwọn tàbí ti ń búra níwájú rẹ̀ tí ò fi kọ̀ fún wọn láti ṣe bẹ́ẹ̀ so ọ̀rọ̀ nípa ibnu sayyad ó gan-an abáni adẹnulé ọ̀rọ̀ tiẹ̀ náà tún gùn pọ̀ ńlẹ́jà ara fún ma bíi bá a ti gbọ́ ọmọ níbo masiru dajjal níbo ni ó ti jáde masiru dajjal yakhruju min jihati al-mashriqi ìlà oòrùn ayé agbègbè ìlà oòrùn ayé ibẹ̀ ni ó ti jáde àti ìmọ̀gbà ibi tó rùn ti yọ ìlà oòrùn ayé ibẹ̀ ni ó ti jáde ní pàtàkì jùlọ ní ìlú Khurasan yóò jẹ jáde látara àwọn Yahudi tí wọ́n bẹ nílò Asbihan thumma yasiru fil ard lẹ́yìn náà láàrin kání yóò máa wá rìn káàkiri lórí ilẹ̀ fala yatruku baladan illa dakhalahu kò ní í ṣe ìlú kan kù tí ò ní dé gbogbo olùsílẹ̀ láyé amẹ́ríkà yóò débẹ̀ australia yóò débẹ̀ maka àti madina nìkan ni ò ní í dé àkọsílẹ̀ tó jẹ́ àmà wípé àwọn àlùbí méjì kan náà tó ń bẹ tí ò ní láǹfààní láti wọ̀ àmà gbọ́. fọdà yàtọ̀ lóko bala kan ilé àdàkọ rẹ̀ kò ní í sì lù kàn lẹ̀ láì ní ibà rẹ̀ kọjá. ilà mákàtà wà màdínà ta àfi lu mákà àti màdínà nìkan ni ò ní lè dé kò ní sọ pé òun ò dé bẹ́ẹ̀ náà o ṣùgbọ́n àwọn màláyíkà tọ́lọ́run ti ṣe ọdẹ tí wọ́n mójútó bẹ́ẹ̀ àwọn ni wọ́n máa ń lè padà sí òfin ní láǹfààní láti délẹ̀ fàlàyé sẹ̀tìrán dọ̀kọ̀ láhùnmá kò ní láǹfààní kò ní lágbára láti wọ mẹ́ka àti màdínà torí kí ni di àná màláìka ta sàhárì tó wa torí kó àwọn màláìka wọ́n ń tó àwọn ìlú méjèèjì ni. kílẹ̀ lórí àwọn tí a kà á lẹ́yìn hadith fatima bintu qais ó ti lọ nígbà tí ń sọ̀rọ̀ nípa ibnu sayyad ọjọ́ wọn bẹ̀rẹ̀ pé illa annahu anabi sallallahu alaihi wasallam sọ pé kọ́lá fi dajjal ala innahu fi bahri sham anabi mọ̀ sí o dajjal ó ti ń sẹ̀mí lọ́wọ́lọ́wọ́ báyìí o ó ń bẹ nínú òkun tí ń bẹ nílùú sham tàbí nínú òkun tí ń bẹ nílẹ̀ yemen báyìí níbi ìṣẹ̀kọ́ sọ̀nù lẹ́yìn ọ̀rẹ́yìn anabi wa ọlọ́run wa jẹ́ ọ̀hàn sí níbi tó wà gángan wà ní báyìí ní kíbalẹ̀ ní mashiriki máa hùwà abala bi tí òòrùn ti ń yọ ìyẹn ní èsì àgbáyé ibẹ̀ ni màsíwò dajjal ibẹ̀ ni yóò ti jẹjáde wá o. abubakar sadiq ọlọ́mọba ni yọnu sí wọn sọ ní hadith wípé hadathana rasulullah sallallahu alayhi wa sallam wọn làwọn ibi wa sọ̀rọ̀ wọn sọ nípa màsíwò dajjal ó ní màsíwò dajjal yóò jáde min arabin bil mashriqi ní ìlú katin ní ìwọ̀ oòrùn ayé yìí kọ́ lù wọ́n ń korúkọ lónìí Khurasan ibẹ̀ ni masiwu dajjal ibẹ̀ ni ó ti jáde sọ̀rọ̀ pé àdéhùn mi wá nǹkan sọ pé ní sáàmù nǹkan sọ wípé ní ọ̀sọ̀ pé ní Khurasan lóò láti wá ti jáàmù láàrin àwọn àdéhùn méjèèjì àbáyé ibn Hajar kọ́lọ̀ nǹkan bá nìkẹ́ wọn wọ́n ní wàá máa min ayna yakhruju nípa pé níbo ni masiwu dajjal níbo ni ó ti jáde fanikiba mashiriki jazman láìsí èméjì ìwọ̀ oòrùn ìlà oòrùn ayé ibẹ̀ ni ó ti jẹjáde ṣùgbọ́n àbá wàdí nìkan sí ẹ̀ nǹkan àwọn wí ni wípé fàyàkó ní bá lè gbọ́ hóòrì mi ní asbihan yóò bẹ̀rẹ̀ jíjáde rẹ̀ láti ìlú isbihan lẹ́yìn náà yóò máa wá lọ yóò máa wá lọ minhara tó ń lè ọ̀dọ̀ lọ́hùn al-yahudiyya ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ rìnrìn rẹ̀ wá tí ó fi máa lọ tí ó fi máa lọ tí ó fi dé Khurasan àtàwọn ìlú mìíràn sì ń bẹ ní àgbáńlá yìí. asọ́lẹ̀ kan wípé màsí òdàjà kò ní wọ Mákà àti Màdínà kí lè rí lórí eléyìí. ẹ̀rí lórí rẹ̀ ọkọ̀ láàrin hadith Fatima bintu Qais anna Dajjal wọ́n ní Dajjal àlè gangan fúnra rẹ̀ ọ sọ̀rọ̀ pé fa akhruju fa asiru fil ard ń káyé ìmọ̀ wá rìn káàkiri lórí ilẹ̀ fàlà àdáhùn kọ́rìyàtàn ìlà àbátùwà n ò ní fi ìlú kan abúlé kan n ò ní fi ilẹ̀ àbí kí n ti sọ̀kalẹ̀ síbẹ̀ ọjọ́ mẹ́ta ni wàá fi ní gbogbo ayé já ogójì ọjọ́ péré ni o dèrò mákàtà wà tọ́yìbátà àfi mákà àti màdínà nìkan ni ò ní láǹfààní láti dé fàhùmà mákà àti màdínà muharramatani alayya wíwọ bẹ ọlọ́run ti ṣe léwọ̀ fún mi. kullama aradtu an adkhula gbogbo àti má ti fẹ́ wọ Mẹ́kà àti Màdínà pé kí n wọ bẹ̀ báyìí ń ti rí ẹnìkan tàbí jù bẹ́ẹ̀ lọ tí n bá ti ń gbìyànjú láti wọ bẹ̀ ìsàkúbálà ní málàkà màláìkà kan náà màláìkà yóò wà bá mi yóò dojú kọ mí bìyàdì ìfẹ́ yìí tí ìdá ń bẹ lọ́wọ́ rẹ̀ sultan ìdà tí wọ́n ti yọ kó nù akọ rẹ̀ yàtọ̀ dùnì àníhà yóò máa lé mi kí má bàa wọ maka àti màdínà wàá ilé wa la kó lè nàkùnbẹ̀ mí ní àmàlà ìkàtún yá àlùkò náà gbogbo ojú ọ̀nà kọ̀ọ̀kan ní maka àti màdínà àwọn màláìka kan ti wà ń bẹ̀ tí wọ́n mọ̀ wọ́n mọ̀ sí ìwòlẹ́jà tí òfin ní láǹfààní láti wọ ibẹ̀. atọ́lẹ́nu ẹ̀rí pé àwọn ìlú mẹ́rin onímọ̀sí ìwòlẹ́jà rẹ̀ ó ní òní lè wọ̀ masjidul haram bá a ṣe gbọ́ síwájú yẹn ní maka masalasi madina àti madina àti tìbẹ́nẹ̀ àti masjidul tóor àti alimasjidul akọ́sọ́ àwọn yẹn àwọn ààyè mẹ́rẹ̀ẹ̀rin tí masiru dajjal tí ò ní láǹfààní láti wọ̀ òǹlẹ́lẹ́yìn imam ahmadu kọ́lọ̀ nǹkan bá ní kí wọn wọn gba àdéhùn kan wá látọ̀dọ̀ jùnádà ọmọ àbí umayya al-azdi ó sọ pé zahabtu أنا ورجل من الأنصار إلى رجل من أصحاب النبي صلى الله عليه وسلم èmi àtàràkùnrin kan nínú àwọn ansor a lọ sọ́dọ̀ ẹnìkan nínú àwọn sàbí ànábì sallallahu alayhi wa sallam fakulna ìgbà tá a lọ́dọ̀ rẹ̀ a wá sọ fún pé hadithna ma sami'ta min rasulillahi sallallahu alayhi wa sallam yadhkuru fi najjar dákun sọ hadith bàbá gbọ́ lẹ́nu ànábì fún wa tọ́dá lórí màsíhù dajjal fàdákàrò níta abẹ́yì lọ́ba tẹnu bọ̀rọ̀ nípa màsíhù dajjal yàrá tó wí ni wípé wa innahu yamkusu fil ardi arba'ina sabahan ogójì ọjọ́ péré òní yóò lò lórí ilẹ̀ forty days ìní yóò lò yablugu fiha kulla manhal kò ní sílùú kan tí ò ní sọ̀kalẹ̀ sí lálàfo ogójì ọjọ́ àyàfi ṣùgbọ́n o láyà kúròbù àrùbá àtà mọ́ṣáájídà mọ́ṣáláṣí mẹ́rin péré ni ò ní láǹfààní láti súnmọ́ mọ́ṣáláṣí ọlọ́run ní mẹ́ka mọ́ṣáláṣí ànábì ní màdínà mọ́ṣílù tóor àti àdìmọ́ṣílù àfọ́ àwọn mọ́ṣáláṣí mẹ́rin tí ò ní láǹfààní láti dénú. nínú sahihain bukhari àti muslim alinabiya sallallahu alayhi wa sallam ọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé òjíṣẹ́ òun rí màsíhù dàjáàl nígbà tó ń tọ̀ wá fún lọ́wọ́ òun rí ní maka aláwọn ànábì ọlọ́run sì òótọ́ ni ṣòbó ni a ti wá ṣe jámù láàrin àdéhùn yìí àtàwọn àdéhùn tó ti síwájú wípé màsíhù dàjáàl kò ní láǹfààní láti wọ mẹ́ka ọwọ́ lásìkò tọ́lọ́wọ́n ọba ò tí ì fi ṣe fìtínà fàyè lásìkò tí ọba ṣe fìtínà ńgbà tásìkò ń bá dé kò ní láǹfààní láti wọ bẹ̀ eléyìí jẹ́ táwọn afáàtì ń sọ nípa nípa àdéhùn méjèèjì mu. fẹ́yì àwọn ni ó wàá jẹ́ olùtẹ̀lé màsíhù dàjà kò sẹ́ni tí ó dá nǹkan lẹ̀ tí ò ní láwọn tí ó ṣùgbọ́n rẹ̀ kódà yín bá ń pera rẹ̀ lọ́lọ́run ní ìsìn látọ̀ láwọn tí ó tún tẹ̀lé pé ọlọ́run ni lọ́nà èkó ẹnìkan mẹ́ńbẹ̀ ń pera rẹ̀ lọ́lọ́run àwọn yàtọ̀ sì tún bẹ pẹ̀lú rẹ̀ náà àwọn ni ó wàá tẹ̀lé màsíhù dàjà sòkòlò àwọn ìyàwó wa abùkátà sí ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè kájí ká máa lọ síwájú ká máa gbọ́rọ̀ ọlọ́run ká máa gbọ́rọ̀ ọlọ́run tọ́lá wọn tí ó pọ̀ jù lẹ́yìn masiru dajjal obìnrin ó pọ̀ jù lọ. táwọn tí ó pọ̀ jù lẹ́yìn rẹ̀ àwọn lárúbáwò oko àwọn Yahudi wọ́n ti ẹ̀tìjọ́ lẹ́pa àwọn tí wọ́n máa bẹ lẹ́yìn masiru dajjal bí tí mo fẹ́ lò gangan ni pé àwọn obìnrin àwọn ni wọ́n pọ̀ jù. sèǹpá àwọn obìnrin ọkàn wọn lẹ̀ wọ́n yìí pẹ́ gba ìtànjẹ́ bàbá ànábì adam aleyhi salatu wa salam ṣètò àti pé eléyìí yóò ní azuma kò ní ṣe é dèrè tán jẹ ó ti pàtẹ ìyàwó rẹ ó ti bẹ wọlé sunatala làásì wa salamu. atba'u dajjal aktharu atba'i dajjal min al-yahud àwọn tí ó pọ̀ jù lẹ́yìn rẹ̀ àwọn yahudi ni àtàwọn elédèkéde àtàwọn túrúkù wà láàtúnmínà àtàwọn èèyàn kan tí wọ́n fọ́jú pọ̀ mọ́ra wọn gọ́ọ́lìbùn al-a'rab wan-nisaa àwọn tí ó pọ̀ jù lẹ́yìn rẹ̀ nínú àwọn èèyàn oríṣiríṣi tí wọ́n dàrú pọ̀ mọ́ra wọn láti rí àwọn àwọn lárúbáwò oko wan-nisaa àtàwọn obìnrin kílẹ̀ lórí níta kálẹ̀ nínú Sahih Muslim Anas bin Malik ọlọ́mùbá ni ìyọ́nu sí i olùdíje náà bá sallallahu alayhi wa sọ pé yasma'u ad-dajjala min yahudi aslihan sàbọ̀nà àlìfàn àléhìn mọ́tò yá lẹ́sà. àníbi náà àwọn yahudi asbihan àwọn yahudi seventy thousand nínú wọn òní ó tẹ̀lé masiwu dajjal gbogbo wọn òní wọn ò ní aṣọ ètò tó kí wọn máa ń rán pọ̀ mọ́ fìlà tí wọn máa bẹ lórí wọn. nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi àléhìn mọ́tò yá adé yóò máa bẹ lórí wọn. níta fẹ́ lómi ẹ̀ ni pé seventy thousand nínú àwọn yahudi asbiyan àwọn ni wọ́n tẹ̀lé masiwu dajjal nínú àti ìtàgé bákìrì sèdèk yatba'uhu aqwamun àwọn èèyàn kan wọ́n tẹ̀lé wọn wọ́n sàlàyé ń pa bójú wọn bí ó ṣe rí ó jẹ́ àmọ̀ wípé àwọn túrúkù ìlànà tí wọ́n gbà lérò níbẹ̀ wọn. àbájáde kẹfì ẹ̀rọ̀kọ́lọ́nkọ́ bá nìkẹ́ wọn wọn ni abdulhir wallahu alam anna al-murada bi àwọn táwọn ẹbí dáa kọ́ wọn nínú hadithi abubakar wọ́n ní àwọn olùtẹ̀lé masihu dajjal àwọn ni. fọyìn àmàkọ́nù akara báyìí nílẹ̀ àárọ̀ ẹ̀rí lórí pé àwọn tí ó tẹ̀lé jù tí ó pọ̀ jù nínú àwọn lárúbáwá ni nínú àwọn lárúbáwá oko ni kílẹ̀ lórí rẹ̀ tàbí kí ni tọ́fà tó fi jẹ́ pàmò lárúbáwá oko àwọn ni wọ́n pọ̀ jù lẹ́yìn rẹ̀ ntí ó fà wípé lẹ́yìn náà jáàlá gbọ́dọ̀ bàá lẹ́yìn ìyàtọ̀ ń bẹ láàrin arab àti arabi arab onílárúbá ti ń bẹ láàrin ìlú tó súnmọ́ ibi tí a ti ń sọ̀rọ̀ lọ́hùn ṣùgbọ́n arabi galaba lẹ́yìn olùjàfáwò ìwọ òmùgọ̀ a máa sábà pọ̀ nínú ìṣesí tiwọn. àyèmàkà àwọn lárúbáwò kọ òní ọkọ̀ àti ìjọba àwọn ni wọ́n pọ̀ jù lẹ́yìn mọ̀tí òdàjà nínú àdéhìí òsánà àdéhìí ń gùn lọ́ọ́ lára tí ó ń bẹ́ẹ̀ ní wípé yaqulu al-arabiyyu wọ́n ní masiwu dajjal níbi tí bá ti rìn káàkiri yóò dọ́dọ́ lárúbáwò oko yóò wá sọ fún wípé àrò àyíká ìmbà àsòláka àbáka wà ummaka bóòlù sọ́ọ̀tẹ̀lé mi sọ́ọ̀gbà tèmi tí má bọ̀ jí bàbá àti ìyá rẹ̀ tí wọ́n ti kú tipẹ́tipẹ́ tí wọ́n ti tẹ̀sífáì pé a ah, ọlọ́run rẹ nu sọ tẹ̀lé mi bí àbò ní tẹ̀lé mi àtàṣàdù àní rọ́bù sọ gbà mí lọ́nà ọba rẹ bí ẹni bí bábọ̀ jí bàbá àtìyá rẹ tẹ́ ti kú sọ gbà mí gbọ́ pé mi lọ́nà ọba rẹ bí àbò ní bàbọ̀ fẹ̀yàkóló ni à ah, bàbá mi níjọ tí bàbá mi pàdé ọ̀yà kì ń gbọ̀ gbọ́ fẹ̀yàtàmọ́ kàlùlá òṣèré ọ̀ọ́nà èṣù kan àǹjànú kan ẹni ọ̀kan lò ní ọ̀kan wàá sàmọ́ sálà bìsúrọ̀sì àbí wà omi yóò wà láwòrán ìyá àti bàbá rẹ̀ ń bàbá wa wà láwòrán bàbá àti àrẹ̀ tán yóò sọ fún pé yá bó ní yá ilé ọmọ mi ìtàbí àwọn fáìlà ọ̀rọ̀ bò kàrà á yá bá tiẹ̀ kọ́ yá tẹ̀lé o torí pé ọlọ́run ọba rẹ̀ ni ìtìnà àti ìwòdàjà ọlọ́run làwọn bẹ̀ wàá mọ̀ nìsà ẹ wàá ráwọn obìnrin fàhálùhùn fàhálùhùn náà àṣàlù mìíràn àrọ̀ ìṣesí tí wọ́n tún gbólójú ti àwọn lárúbáwò kọ lọ kí ló fà á lè sórí àtìta àsòrè iná torí pé nǹkan máa ń tètè lápá lára àwọn obìnrin ìkíní náà ẹ̀ẹ́kejì náà ni wípé gbọ́dọ̀ bá tẹ̀lé jáàlì àlè yìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin aláìmọ̀ká ni wọ́n ètò onímọ̀ gan-an nígbà tí bìnú bá dé ìyá máa wò pé ah lélẹ̀ bí mo àlímọ̀ ní ẹni tí máa ń ṣe wáàzì fún àná nínú àdìsí àbúláì àwọn náà kọ́lọ̀ bá sí òjíṣẹ́ يقول الدجال ينزل الدجال في هذه الصبخة أنا بداك أيكا أيام إلى قومي وذاك أقلي مر بمرقانة أيكا لا ينجي فنبدأ المسيح الدجال إذا يوسف سكالي فيكون أكثر من يخرج إليه نساء ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọkọ jáde sí حتى إن ni àwọn obìnrin yóò tẹ̀lé wọn ó gbìyànjú láti tẹ̀lé débi wípé ẹni tó bá jẹ́ ọkọ tó máa ń ti ń ṣe yẹ́rìndínrún ìlà ìlà hàmímì yóò lọ sọ́dọ̀ ẹni tó bá jẹ́ pé eléyìí sọ̀díkùn hàmímù ni ọ̀rẹ́ mùlẹ̀ òun ni yóò lọ sọ́dọ̀ rẹ̀ yóò lọ sọ́dọ̀ ya tóbi lọ́mọ yóò lọ sọ́dọ̀ ọmọ rẹ̀ tó jẹ́ obìnrin yóò lọ sọ́dọ̀ àbúrò àbáǹtí rẹ̀ tó jẹ́ obìnrin wàhámátì àtẹnudọ́jẹ́ bí àbúrò ya àbẹ́gbọ̀n ìyá fún yọ lọ sọ́dọ̀ rẹ̀ fayiwasikun fayiwasikun àárí bá a tọ́ yọ wà dín àlókùn mọ́lẹ̀ torí kíni kí wọ́n bá láǹfààní láti tẹ̀lé màsíhì dàjáàl màkà àfàtàǹtà ọ̀jà ilé kí wọ́n bá láǹfààní láti tẹ̀lé màsíhì dàjáàl ìnípa àwọn tí wọ́n tẹ̀lé màsíhì dàjáàl àwọn obìnrin ni wọ́n pọ̀ jù o ọlọ́nkọ́ta ni wa kí wọ́n á ní fìtínà màsíhì dàjáàl ètò ìjẹ́ pé torí ẹ̀ làwọn gba àwọn ànẹ́bí ọlọ́run pátá kí wọ́n ti ń wá ìjọ wọn nítorí pé tọ̀ mò ń wá yín sọ́ra o màsíwò dàjà lé o tó bá dé ẹ má tẹ̀lé o ẹ má gbà tẹ o kí n tètè náà màsíwò dàjà. fitna tó dàjà láàrín ọ̀dọ́ mọ̀lìkítà ni sábàǹtọ̀ nípa fìtìnásì èyí tó tóbi jù èyí tó lágbára jù nínú fìtìnásì ó ní fìtìnà màsíwò dàjà nínú gbogbo ohun tó náà ọba ti ń dá táyé òfin ní jáyé má sálùkì àmọ̀ tí ó fi tó. kí ni tó fà á bí sábàbí máa yóò kọ́lékò lọ́hùn sáàlà máa ho mìíràn kọ̀ wá lékè. látàrí àwọn nǹkan tó ti wí pé ó yàtọ̀ gédéńgbé ó yapa tí ń ta tí ń títí máa ń tẹ̀lé tá a ti bá sábà. tí ọmọ tọwọ́ mọ̀ sí ìwòlàjẹ́ àná tí ọmọ tọwọ́ rẹ̀ tẹ̀lé ìdí ni ó fi jẹ́ pé fìtìnà ti rẹ̀ ńlọ́lágbára jùlọ nínú àdéhùn bí a ṣe máa gbọ́ faqad warada anna ma'ahu jannatan wa nara masiru dajjal yóò nínà yóò tún lálù janna masiru dajjal iná rẹ̀ naruhu janna wa jannatuhu náà iná rẹ̀ ńlá àlùjánná àlùjánná rẹ̀ ònínà bákan náà nínú fìtínà rẹ̀ ni pé jìbá lọ́lọ́ kọ́bọ̀lù odidi òkè tó kún fún búrẹ́dì yóò máa bẹ pẹ̀lú màsíwò dẹ̀jáde wọ̀yẹ́ mùrùsàmà yóò máa pa sánmà látẹ pé rẹ sánmà à ń tún tirọ̀ níyà máa da omi kalẹ̀ báyìí kójú ọ̀nà rọ̀ láti inú rẹ̀ fàtún tirọ̀ sánmà ọ̀dà lóhùn yóò gbàgbà fún o òjò máa dà á lẹ̀ láì ṣúwọ́ bẹ́ẹ̀ ni yóò máa pa ilẹ̀ láti à ń tún bítà níyà ilẹ̀ máa mú irúgbìn jábójú tó ń rọ̀ náà torí gbòòsì máa jáde kí tí wọ́n máa jáde kánà mọ̀ máa jáde gbogbo tẹ́nu jẹ́ kó sì máa jáde fàtún bíta lẹ́nu ọba ti máa mú irúgbìn jáde lójú ẹsẹ̀. wọ̀yẹ̀tìbáàrún kònódòlù house gbogbo pẹpẹ ọrọ̀ tí ń bẹ nínú ilẹ̀ góòlù ni diamond ni fàdákà ni gbogbo pẹpẹ ọrọ̀ tí ń bẹ nínú ilẹ̀ pátápátá gbogbo ẹni ọmọ tẹ̀lé màtí ò dàjà ni. wọ̀yẹ̀tọ̀ lẹ́ àrùndọ̀ bisola àti nàbíyìmá ẹnu òṣèwì kàtó làwọn tilẹ̀ gáyì níta lè fi yíyára màsíù dàjà lórí bẹ́ẹ̀ níta lè fi wé sílàkà ìwà lè gbé oníkàlẹ̀ gáyì ìsàgbàràtò rẹ̀ bí omi tí atẹ́gùn yẹn ní pé òjò kò fẹ́ràn nìyẹn ọlọ́run á fọ atẹ́gùn darí rẹ̀ àbíyàn rẹ̀ yóò sì yára tó yíyan màsíù dàjà lù yóò sì yára tó lù wàkúlù dáálẹ́ka ọgbọ́n tá wí pátápátá kì í sọgbọ́n orí já àtìlẹ́yìn àdàhàdì ìtòsàn عن النبي صلى الله عليه وسلم أما دي صلى الله عليه وسلم لا تنين قوم لا ترجي سلام صلى الله عليه وسلم إمام مسلم ما بديت هو لا حذيفة رضي الله عنه قني قال رسول الله صلى الله عليه وسلم الدجال أعور العين اليسرى جفال شعر معه جنة ونار فناره جنة وجنته نار عن ابن مسعود فيه afọ́jú kan ni ojú rẹ̀ kan ó ti fọ́ ojú rẹ̀ òsì ó ti fọ́ jafalu ṣáárì irun orí rẹ̀ ọ̀pọ̀ ó ti ṣèkìtì sí lórí máa wù jannatu wà náà iná ń bẹ pẹ̀lú rẹ̀ àlùjànnà náà sì ń bẹ pẹ̀lú rẹ̀ bóyá ní pé náàrù jannatu wà jannatu náà iná rẹ̀ ń da àlùjànnà àlùjànnà rẹ̀ òun sì ní iná. nínú hadith mi nínú sahih muslim sọ̀dọ̀ ifá náà lọ́gbà wá ó sì jẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam sọ pé lànà àlámù bìmọ̀ mọ́ ad-dajjal minhu ànábì mímọ̀ sí ad-dajjal gbogbo tí ń bẹ pẹ̀lú rẹ̀ ní fìtínà kò mọ bó ṣe tó òun mọ̀ nípa fìtínà rẹ̀ ju masiwu dajjal gangan lọ tantan níbi wàá sanjọ́ náà ni pé máa hu náhárọ́ ni yajiriyan odò méjì kan akérèmọdò méjì kan yọ máa rìn tẹ̀lé masiwu dajjal àdéhùn máa ìkànnà akérèmọdò méjèèjì yìí ráyàlẹ̀ àyìn tíyàn bá ń wò báyìí èèyàn máa wò ní maun abiyad omi tó funfun máì wọlé àkà odò kejì tí wọn máa tàǹtàlé màsíwò làjà lẹ́yìn ráyàlẹ̀ àyìn tíyàn bá ń wò báyìí náà rúntà àjàjù yọ̀dà ẹ̀gẹ́ bíi iná ètí wọn wá ń jò bèrè fàyè máa àdúrà kan áhàdùn tọ́lọ́mbà wa ní kí màsíwò làjà lẹ́yìn ẹni ọlọ́run bá ní ọba láyé nínú yín ẹ ń bá lé àsìkò tó bá lè bá fàlìyà àti náírà lẹ́bi yàrá ọ̀hún náírà odò tó ń wò ẹgẹ́ bíi náà ẹni kọ́ ya kó tí o tó màlìyàtọ̀ ọ̀tọ̀ lẹ́yìn náà ọ̀rọ̀ àdórí rẹ̀ kò dò báyìí fàyẹ́sọ̀rọ̀ mi mú ń bi yẹtọ́ dàbí náà mú ń bẹ̀ omi ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fàyẹ́ nàá hùmá ń bá rí dákùn omi tó tutù gbáà ní tí ó sì rẹ̀ ń bẹ́ẹ̀ nínú hadith mi èsì anawas ibn sam'an ètò náà tún gbà wá òun náà sọ nípa masihu dajjal wọn náà wọn sàbẹ sọ pé ya Rasulullah ilé òjíṣẹ́ náà bá máa ń lóbùtò fil ard ọjọ́ mélòó ni masihu dajjal òní yóò ṣe lórílẹ̀ bóun ni ó ṣe pẹ́ tó lórílẹ̀ yìí kó tó di pa àwọn yóò sinmi níbi ìdìbò náà rẹ̀ anábìyẹn àrùbáyìn náà yàwó mẹ́rin ogójì ọjọ́ péré ó ní yóò lò ṣùgbọ́n ìyàwó mọ́ ń kàtánà ọjọ́ rẹ̀ aláwọ̀kọ́ bí odidi ọdún kan yóò ṣe rí wàyàwó mọ́ ń kàṣáhà ọjọ́ rẹ̀ kejì yọ̀dà ẹ̀gẹ́ bí oṣù kan nítorí ọjọ́ kan yọ̀dà ẹ̀gẹ́ bí thirty days ọjọ́ rẹ̀ kẹta wàyàwó mọ́ ń kàdùmọ̀ átìn bí ọ̀sẹ̀ kan òní yóò ṣe rí wàsáà irú àyà mi yíká àyà mi kan àwọn ọjọ́ ìkútọ̀ bí ọjọ́ tẹ̀yìn ń lò láyé bẹ́ẹ̀ náà ni ó ṣe rí. nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi wọ́n béèrè lóòjì tọ́lọ́wọ́n bá pé ọjọ́ rẹ̀ tí ó dàyà jẹ́ bí ọdún kan mọ̀ títa bá ti kírun ọjọ́ kan tó gbé bí èrè òjìṣẹ́ lọ́hùn ànábì ní ògbé ìrun ọdún kan ńlẹ́kì ìjọ náà ìrun ọdún kan ńlẹ́kì òjìṣẹ́ ọjọ́ kan ṣàtúwé fìtínà gàgà lẹ́lẹ́yìn náà kótó kan fìtínà màsíwò làjẹ́ àlè gàgà ìrun ọdún kan ànábì ní kàdé wọ́n tún wá léèrè pé máa ń tẹ̀rọ àrùn fìlà àrùn báwo ni ó sì yára rìn tó lórílẹ̀ tó bá yẹn ti fọ́tí déèsì ni ó fi wá tọ gbọ́ ilé ayé já ànábì ní kàlẹ́gẹ́yì ìsàlùbárà ti òrè ẹ̀ ẹgẹ́ bí òjò ni léyìí tó ti ta atẹ́gùn tí ń gbá tí ń gbá káàkiri lára fìtínà rẹ̀ fàyà àti àdàlùkọ́ yóò wá báwọn èèyàn kan fàyàdé àrùn yóò pè wọ́n lọ síbi pé ẹ gbà tí ẹ bá ti lè gbàgbọ́ báyìí ẹ bá ti lè gbàgbọ́ bó ṣe lè wù kó tòṣì tó yóò sì máa lówó lójú ẹsẹ̀ ẹni tí ó bá gbàgbọ́ bọ́lá rẹ̀ ṣe lè wù kó pọ̀ tó yóò sì máa parun lójú ẹsẹ̀ wọ́n yẹ sẹ́jú bó nàlá wò àwọn tó bá kọ́ wá báwọn ni wọ́n gbàgbọ́ ni wọ́n jẹ́ pé rẹ̀ ẹ ti jẹ́ pé mi ẹ gbà mí lọ́lọ́run fọyà mọ̀rọ̀ sàmà à yóò máa pa sánmà láti pé sánmà ó yá fàtúntìrọ̀ yá máa rọ̀jò yóò sì máa rọ̀jò ìrẹ́lẹ̀ ọ̀yá ní síkà náà ntí hàndmì kó sì máa jẹ kó sì máa jẹ jáde kó máa jáde ní ìsìn fàtún bẹ bẹ́ẹ̀ ni ntí hàndmì kó sì máa jáde lójú ẹsẹ̀. kódà fàtàrúhùn àlẹ́yìn tààrí àwọn nǹkan ọ̀sìn wọn bí abiyara ni màálù ni àgùntàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò jẹ padà wá bá wọn yóò ti sanra yóò ga yóò tún wá sanra yóò tún wá símalẹ̀ kódà wọ́n àtúbàbòrò dèrèdèrò hàn ọ̀yàn ni ọmú àwọn ẹran yóò wá tóbi tí ó ní wàrà nú dáadáa. sọmọyà tẹlẹ kọ́ lẹ́yìn náà yóò tún wá bá àwọn ìjọ mi ọ̀yàdà yóò pè lọ síbi wípé ẹgbàá mi ọba ọba adẹ́dà yìí. àwọn eléyìí wọn wà á kọ fún pé ọlọ́run kọ ọlọ́run ni ìwọ ìwọ afọ́jú ìwọ alọ́lọ́run nígbà tí ń wí tán ọ̀yà ń tọ́jú fún àánú ni wọ́n bá kúrò lọ́dọ̀ wọn fọyìsìlẹ̀ṣọ́nà mùlẹ̀ṣìn wọ́n wà á dẹ́n tó ti pé wọ́n di aláìní pátápátá lẹ́yìn sọ́dọ̀ àìdí yìí ń ṣe é ọ̀nà kò ní sí nǹkan kan tẹ̀sán tó lè hàn yàn lé ìmọ̀ jùláyé ló lè yóò máa fi òsì ń bẹ́yìn tí ọba ti gbàgbọ́ tí ó máa dúró lójú ẹsẹ̀ ní o yóò tó lọ sí díẹ̀ díẹ̀ o tí ọba ti gbàgbọ́ báyìí gbogbo wọ́sàn lójú ẹsẹ̀ gbogbo ọlá yóò parẹ́ lójú ẹsẹ̀ ẹgbẹ́ fìtí náà lánà lásìkò tó ṣe pé àti ẹ̀sìn ìdásíkò ń ga gbogbo ẹ̀nà ti jẹ́ owó pátápátá. náà wàyàmúrò bìlà kéré bàtì yóò gbàbí ilé ahoro yóò gbàbẹ̀ kọjá fọyàkúlù làhàn yóò mọ wá sọ fúnlé ahoro wípé àkọlẹ́yì kò ní ó zak gbogbo àwọn tí máa bẹnu rẹ ní pẹpẹ ọ̀rọ̀ ó yà jáde pàtàkì bá àwọn àwọn tí ń ilé ahoro wọn sì máa wọn máa bá kò ní ó à àwọn tí ń ilé ahoro wọn sì máa wọn máa màtí dàjà kàyà wọ́n dà gẹ́gẹ́ bí akọ oyin wọ́n ti máa tú tẹ̀lé lẹ́yìn nù. fọmọyẹ́dẹ̀ ń rọ̀ jù láàyè lẹ́yìn náà yóò wá rí ọkùnrin kan lọ́kàn kan báwọn ará lọ́nà tí wọ́n wí nù yóò wá pè é. arákùnrin tá a wí mọ̀mùtẹ́lẹ̀ àǹṣáàbàn ọ̀dọ́ ni ṣùgbọ́n tó ti ọjọ́ yẹn tó wí pé oyin yànnà mára. fẹ̀rẹ̀ níbo bí sẹ́yìn màtí ìdájà yóò wọ mádọ̀ yóò sì fi ìdá yóò sì fi bẹ́ẹ̀ sílẹ̀ yẹni pé yàtọ̀ àrùn jẹ̀dùlátẹ́yìn yọ bẹ méjì ńdọ̀bàndọ̀bà rọ́m yàtàlùbáwò fúnmà yẹ̀dẹ̀ àrùn lẹ́yìn tó bá pàtọ́ rẹ̀ méjì tán yọ wà á pèpè tọ̀ ọ̀yàǹdé lẹ̀ ọ̀yọ́ kò bí lu òkú tó ti kú tó ti pa yọba tó léyìn padà ṣùgbọ́n ntọ́ bẹ méjì rún yàtà hàlàlù yọmọdé láìláha illallah láìláha illallah wájú yàtàhálàlù wàjú ojú rẹ̀ yóò kún fún mọ́lẹ̀ wọ̀yẹ́lẹ́ hákù yóò sì máa rẹ̀ nù. nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi wọ́n bẹ̀ ń bẹ̀ wípé nínú ìgbàwọ́ ọ̀rọ̀ Abu Sa'id wọ́n sọ pé Masiu Dajjal anahada rọ́jùlá wọ́n ní arákùnrin tí Masiu Dajjal lè tí ó pa wọn nínú kìyàrì náà sì ni nínú àwọn tí wọ́n lóore jù náà nìyẹn ńlọ́wà ẹni tó gba àdìsí wa من خيار ناويني أم من خير الناس وثم نجي جوان يخرج إلى الدجال من مدينة رسول الله صلى الله عليه وسلم قد ساويهم مدينة يوتوا يوتوا قد مسيو الدجال فيقول للدجال طبعا تجي مسيو الدجال يقول لك آه أشهد أنك الدجال الذي حدثنا رسول الله صلى الله عليه وسلم حديثه أها مجرد ìwọ gángan ni masihu dajjal èyí tí òjijì ọlọ́run bá sọ́lọ́ bá wọn àríwá sọ́lọ́ tó sọ fún wa nípa rẹ̀. fẹ̀yàkúlù dajjal dajjal lọ́wọ́ àti pé àà yóò wá sọ fáwọn olùtẹ̀lé rẹ̀ pé àrò ẹ̀yìntùn nǹkan tó hàgà bóun ní kílẹ̀ dísì tí n bá pa tí n bá pa ní nǹkan kọ́ tó mọ àyè ètò tí n bá pa tí n bá tún jí fẹ́ǹsì èméjì àti tó mọ sẹ́ǹsì èléjì ìtìlẹ amúrè tí mo ti bá pa yín tún jí dìde sẹ́ǹsì èléjì abẹ́ẹ̀sì èléjì wọn ni a iye méjì kẹ a ti lè méjì o fẹ̀yà tó lówó ni ọba pa nígbà ọba pa tán tún máa yọ̀ yìí yóò tún sọ́dẹ̀ tí ó máa sẹ̀mí padà fẹ̀yà kóòlù lẹ́rọ̀kùnrin tí a ń pa tí a ń jí padà yóò wá sọ pé wàlọ́ọ̀yì máa kóńtù fíkà àṣà dàdà ọ̀rọ̀ sáà nítorí mo ti ń gbọ́ nípa rẹ tí mo ti mọ̀ nípa rẹ òní mo tún wá mọ̀ ọ́ sí i mo ti mọ̀ ọ́ lónìí wọn ò mọ̀ tó bẹ́ẹ̀ fàyọrí tó dájà ànyà fúláwò iná wà bímọ tó dájà yóò fẹ́ pa fàlàyé sálá tún àlẹ́ yìí ṣùgbọ́n náà bọ̀ wá ní fún ṣe. fàyè àwọn kan tó kókò tuntun jẹ́ màtíwò dájà lè wọ́n fi yọrí ìṣeré ṣe nǹkan bí akábẹ̀ẹ́ta parí màtíwò dájà lónìí tọ́ba yọ̀ bí eré ìṣẹ́jú márùn-ún kọjọ́ tí ò bá ti yọ kọjọ́ lónìí abẹ́rẹ́jọ́ mẹ́jọ yámọ̀ǹtò ọyẹ àlèwèkọ́ yàtọ̀ min fitnati al-dajjal àwọn nǹkan wo ńlá lò sọ́nà wọn bó fi kọ́ wa yọ tí ó fi là wá kó níbi fìtínà màsíhà ad nǹkan mẹ́rin làwọn afáàkà nǹkan alákọ̀ọ́kọ́ ń lè mérí pé ó ṣe kókó jùlọ mẹ́ta yòókù náà òun náà ṣe kókó o sùmọ́tà aláwọ̀kọ́ ló ṣe kókó jùlọ. nǹkan aláwọ̀kọ́ ń bẹ̀ ni pé àtàmọ́sọ̀kọ bẹ̀rẹ̀ islam islam rẹ tó ń ṣe islam yọ̀bọ̀kẹ́ islam ti kó ń yọ̀bọ̀kẹ́ o ó gbọ́ islam yé dáadáa ó di okùn islam ó di mú dáadáa wọ́tasálóhí bìtìláhì ìmán ọ̀wà ọ̀wà jẹ́ kí ìmánì ó fi ṣe nǹkan ṣúra àwọn ọlọ́gun àwọn ológun àwọn ọlọ́dẹ wọ́n máa ń di àmàrà ìmánì ni kí wọn náà wá fi di àmàrà ogun. wa ma'rifati asma'illahi wa sifatihi mọ àwọn okọ̀ ọlọ́run àtàwọn àròyìn ọlọ́run gbogbo òròyìn tó pé pátátọ̀ ọlọ́run ni ìròyìn àdínkù kò sí fọlọ́run ọba gbogbo àwọn eléyìí èèyàn ọgbọ̀ yìí níbo lèyìn ó ti gbọ́ yé níbi àkìídà níbi àwọn ìròyìn ọlọ́run èyí tó dáa jù ọ̀nà àwọn ọkọ̀ ọlọ́run tó ga jù lọ ọ̀nà alẹ́ ti láyé sáré kò fi ha àhàdùn léyìí tó ti pé kò sẹ́nì kàkà tí ń bá jí àwọn orúkọ àti ìròyìn kò sẹ́nì kàkà tí ń bá jẹ́ pọ̀. fàyà àlámánà dajjal tó bá ti àmà báwọn ọ wà máa tó máa ṣe ó èèyàn bíi ti ani ẹlẹ́ran ara ni táwọn tó mọ̀ pé kí ìsọlọ́ọ̀ pé yà á kúlù yọ ọ́ ọ̀yá sẹ́ráàbù yóò sì máa mú bọ́lọ́n fẹ́ dìskọ́lífà jíjà nàbí ọlọ́run ànábì ẹ̀ńsá ó ní màdìmọ̀ sí ìhàmọ́ní sàbẹ̀ mọ́ríyámá ìlà rọ̀ṣù lọ́n kọ́dé ọ̀yà kọ́tùkọ́lá ti ní kọ́bìlì ìrọ̀ṣù wà ó mọ̀ òfìdí kọ́tún kánà yá kò lánà tọ̀hámà hikman bẹ́ẹ̀ ẹ̀ńbà jẹun yóò tọ̀ yóò ṣègbọ̀nsẹ̀ ẹ̀ńbà jẹun yóò tó ògbé ẹ̀ńbà jẹun yóò sùn ẹ̀ ń bá sùn sí ń jí yóò sùn jọ kan tí ó lè jí mọ́. yẹn kí àwọn ọ̀rọ̀ ìtọ́jẹ́ròyìn ọlọ́run á mọ̀ ẹ́ màtíwù dàjà ló fẹ́ máa pe ẹlẹ́rìn ara bíi tí a ní oní ẹ̀ǹjẹ́ ó mú wàhánà lọ́wọ́ tààlà mùnàzàhùn nìgbàrè gbogbo ọ̀rọ̀ yìí kò sí fọlọ́n fọlọ́n ìtọ́ba ti jẹ́ kí ìtọ́ba ti mọ̀ màtíwù dàjà àwárò ni olójú kan ni fọlọ́n ọba sọ̀rọ̀ àwọn ọ̀tàn ọlọ́lẹ́ ìtọ́bi àwárò fọlọ́n ọba olójú kan. wàhánà wo la ahada yara rabbahu hatta yamut ibi tó wá kì í sínú òun láti kọ́kọ́ nígbàgbọ́ wípé kò sẹ́ni kankan tí ó láǹfààní láti rọ́lọ̀ tó fi kú ojú wáyé ojú yẹ̀bùyẹ̀bù ni kò lágbára láti rọ́lọ̀ anábì mọ́ká alayhi salatu wa salam ìmọ̀ ń gbọ́rọ̀ ọlọ́run ó wá ń jẹ́ àwọn ṣe à rọ́bì àrì ni kí n tiẹ̀ fún láǹfààní kí n tiẹ̀ rí ọ̀rẹ́ ọlọ́run ọba mi tòfìrì làbàdíyà ó lè rí láíláí láyé yìí láàkìní ń bẹ̀rẹ̀ ìlàlí jábàlì tí wọ́n máa wò kìkì níwájú rẹ̀ fọlámà tajalla rabbuhu lil jabal kharra Musa sọ́ọ̀nìkọ́ àná ọ́ dákú ni ìmọ̀lẹ̀ lásán ìmọ̀lẹ̀ ọlọ́ọ̀nì kátó kọjá ní lára òkè ọ́ dákú pátápátá ni nígbà wàá jó ni a ìgbà kan mọ̀ pẹ̀lú yìí ni pé a nígbàgbọ́ pé kò sẹ́ni kankan tó lè rọ́lọ́run lójú láyé ń bì. àwọn màláìkà gan màlámàlákù jìbìrín ẹ̀mejì péré lànà bèrè alasùnrọ́sì yìí màlàkì yàtì láwòrán bọ́lá ti dá màláìkà. ẹ̀mí àwọn kò sí ẹ̀rọ gbọ́ rárá. ìkọ̀rọ̀ ìkọ̀rọ̀ bọ̀ bukọ̀ alẹ́lẹ́ ibi ẹ̀dáwọ̀ alẹ́lẹ́ gbogbo yẹrẹ gba gbogbo zamani láwùsí tùmíà gbogbo yẹrẹ gba gbogbo zamani ìkọ̀rọ̀ àbọ̀wọ̀ á nìyí lẹ́yìn tó filẹ̀ tán ó ń gbà yèrè ní tẹ́lẹ́lẹ́ dákọ̀bùnmi dákọ̀bùnmi zẹ̀mílíìnì zẹ̀mílíìnì dásìrìnì dásìrìnì. yẹn ni pé a ti nígbàgbọ́ pé ọlọ́run ìfọba tẹ́dà kankan lè rí láyé ń bí akálàṣe lọ́rùn ìyẹn ọ̀rọ̀ lọ́rùn ẹ̀ ń bá gbọ́ lọ́rùn gbọ́ ni o wọn tí wọn máa rí lójoojúmọ́ ní sọ́mọ́ rí nsẹ̀jú nsẹ̀jú lọ́sọ̀ọ̀sẹ̀ lójoojúmọ́ sọ̀yẹ̀ kan lọ́dún bí sẹ́yìn rẹ̀ bá ti pọ̀ àwọn èèyàn ò rí ẹ̀ǹda kòró yìí nígbà bá jáde sáyé ẹ̀ ń jẹ́ mọ̀mìnì yóò rí kèfèrí gan yóò rí akálàṣe mọ̀mìnì yóò rí ní tí a rẹ̀ tó kèfèrí lélẹ́yìn so nǹkan àkọ́kọ́ nu àtàmásọ̀kò bẹ̀rẹ̀ islam islam yọ̀bọ̀kẹ́ ẹ̀jẹ̀ àfilẹ̀ bí okùn islam mú dáadáa gbàgbọ́ yí ẹ̀sìn islam máa ń àròyìn ọlọ́run máa ń kọ ọlọ́run ìròyìn wo làá fi ròyìn ọlọ́run ìròyìn wo ni ọ̀tọ̀ sí tọ́ bá ti mọ̀ ọ́ pẹ̀lú ògo ọlọ́run láàyàn. nǹkan lẹ́ẹ̀kejì àtàwùdù min fitnati dajjal lọ́mọ wa bẹ̀ lọ́hùn lọ́mọ ìlànà ibi tí náà ti rí dajjal o ànábì wa aláàánú ni ó ń kẹ́ni ànábì fẹ́ràn wa pọ̀ tó fi jẹ́ pé má min sharrin illa hadara ummatahu minha gbogbo ń tẹ́jà burú pátápátá ló ti bá wa ń sọ̀rọ̀ ń gbogbo orí pátá ló ti jí wa níwèé rẹ̀ lọ́dọ̀ àwọn sàwìdá ìta lè lò bó fi sọ wa tí ó fi là wá kó n bèjì sínú àmọ̀sí ìdàjáàrùn òun làdúrà tá a máa ṣe ń bi táyà táyà ọ̀ma lórí wa láì láàrin láì sọ̀rọ̀ lẹ́yìn ní nǹkan tó pọ̀ tó tún wí dáadáa wájú lọ́kọ́ dáadáa lọ́la nǹkan tá a wí ni pé òjíṣẹ́ náà bá sọ́dọ̀ bá wọn àdé ìwọ̀sọ̀lẹ̀ nínú àdé tìǹbù àìsà wọn náà bí a máa ṣe àdúrà lórí ìrìn rẹ̀ lọ́la tí wọ́n wí ni pé ọlọ́run yẹn kí ọlọ́run ọba là mí kó n bí ìyanu sàárè ọlọ́mọdé àsàárè ọjà ní o wà á ń fẹ́bi kàmi fẹ́tìmá tẹ̀lé màá sẹ́hìn dàjà ọlọ́run là mí kó n bí fìtínà sẹ́hìn dàjà tẹ̀lé parí hadith nínú ẹgbàá ọ̀rọ̀ mi imam bukhari ni àgbàwá látọ̀dọ̀ mọ́fàá oní sáàd ìyá àmúr a máa pàṣẹ nǹkan márùn-ún kan àwọn nǹkan wọ̀nyí ó ló ń gbọ́ látẹnu anabi sallallahu alayhi wa sallam ni pé wà àwọn òdòdó kàmí fìtínẹsì dúníyà ọlọ́run mọ̀sábíọ́ kò ń bì fìtínà ayé ọwọ́ akó fìtínà ayé ọ̀hún oní fìtínẹsì dàjáàl oní fìtínà mọ̀sẹ́rù dàjáàl oní ní. ẹjẹ́ àlọ́bí ìtàn hàn dáadáa nínú àdéhùn ti bẹnu sahih muslim abu rira lọ́gbà wa ọlọ́dìtẹ̀ lọ́wọ́ bá sọ pé ìdá tashahada ahadukum falyasta'id billahi min arba'in tẹ́ bá ṣe táyà ẹ gbìyànjú wáyé sọ lọ sọ́dọ̀ ọlọ́run kó n bí nǹkan mẹ́rin kan ẹ sábì ọlọ́run kó n bí nǹkan mẹ́rin kan bó láti wí ọlọ́run ni àwọn bèbè kan min àdáàbì jahannam wa min àdáàbì kọ́bùrì wa min fitnati máàyà wal mamat wa min sharri fitnati masiihi dajjal ànábì ní kan wí. ìtumọ̀ rẹ̀ ni pé ìdí ọlọ́run ọba mọ́sádìọ́ kó n ìyanu ìyá jáà nínú ọlọ́run wàhálà mi kó ìyanu sáré fìtínà ti máa ń tẹ̀lẹ̀ tẹ̀dá nínú ìsẹ̀mí fìtínà sì ti máa ń dé bẹ́ẹ̀ dá lẹ́yìn ikú ọlọ́run wa kọ́miyọ́ ń bẹ wa min sharri fitnati al-masih ad-dajjal fi kọ́miyọ́ níbi aburú fìtínà masih ad-dajjal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àhàdé ètò wa lórí abala wọn. bàbá wa àsàfààrí yìí ní kọ́lọ̀mbà ní kẹ́ bàbá wọ́n ní mimma yanbaghi likulli alimin. أن يبث أحاديث الدجال بين الأولاد والنساء والرجال nínú tó bá mu jùlọ fẹ́ni tó bá jẹ́ onímínà àwọn àdéhùn tó dá lórí masiwu dajjal kọ́ sájọ kọ́ máa wá kà á láàrin àwọn ọmọ láàrin àwọn ọmọ láàrin àwọn ìyàwó ọ̀rọ̀ àwọn àdéhùn tó dá lórí fìtínà dajjal kọ́ máa kà á látàrí pé قد ورد أن من علامات خروجه نسيان ذكره على المنابر ورفت وان حديث يتي لا رامي ìtàkùn máa pé ìmọ̀sí òdàjáàlì ó ti fẹ́ jáde ni pé àwọn èèyàn gbàgbé nípa mímọ̀ sọ nípa rẹ̀ lórí mímbàrí wọn ò ní sọ nípa rẹ̀ náà bàbá ti àdàbà àsìkò tí ó jáde ó ti ń tónú ilé àǹkọ́ọ̀nù wọ̀lá sì yánà wọ̀lá sì yánà fi zamani nàhánà ní pàtàkì jùlọ lásìkò tí a yìí àsìkò tó ti wí pé ìsọ̀rọ̀ àbá sí ìlùkítánù àwọn fìtínà ó ti ga ó ti gbòǹgò nínú rẹ̀ wàkàtàrà tó sí ìlùmíhàn àwọn àdánwò oríṣiríṣi ó ti pọ̀ nínú rẹ̀ wàǹdára tó sí ìmàhálì mùsùlùmí àwọn tá a fi máa ma súnà òjíṣẹ́ láwọn ọba ó ti gbó kò sí ná àwọn èèyàn ma súnà máa wọ́tọ́ọ̀rọ̀ ti súnà ní sí kàgbédáyìn. àní lásìkò tó sọ pé ẹ ń bá ń ṣe súnà ẹ máa wò ó bẹ́ẹ̀ ti ń ṣe bídíà. wàlúbẹ̀lẹ̀ àṣù ṣàrọ̀ ń yóò sábà ń bídíà gangan ti á di òfin ọlọ́run táwọn èèyàn wá ń tẹ̀lé. wàlá hàwlà wàlá quwwata illa billah àlẹ́ àlẹ́yìn àbíyìn. tọ́rọ̀ bá ti á dábàá tó láhàwlà lè yàn máa ṣe wọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run kọ́là wá kó mi fi sínú àmàṣẹ́ òlàjà. nkẹ́lẹ́ kẹta òun bùkátà ti tẹ́ díẹ̀ hezbollah àyà ní sọ́dọ̀ tẹ̀lifà. àyà márùn-ún àyà mẹ́wàá bẹ̀rẹ̀ tàbí àyà mẹ́wàá tó parí sọ́dọ̀ tẹ̀lifà. ní àbá ti ń kà wọ́n àyà pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọ̀làyàn kó mi fi sínú àmàṣẹ́ àdàjà. ọ̀kọ̀dẹ̀ amọ̀rọ̀ nàbí yìí sọ̀lọ́lọ́ ká máa kà á tabatiri masiru dajjal náà àwọn àdìsọ wá lórí rẹ̀ oní àdìsọ an-Nawas ibn Sam'an àdìsọ ń gùn dáadáa ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni pé man adrakahu minkum ẹni ló ń bá ní kó lé àsìkò masiru dajjal àgbègbè nù yín falyaqra alayhi fawatiha suratul Kahf àwọn àyà ìbẹ̀rẹ̀ suratul oníkọ́yà máa kà sí masiọ́rù dàjáde la nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi man hafidọ̀ aṣọ àyà àti ìní awàlẹ̀ sọ́ra tẹlifáà ẹ̀ ń bá gbìyànjú tó bá lè háyà mẹ́wàá àkọ́kọ́ nínú sọ́ra tẹlifáà nínú sọ́ra tẹlifáà wọ́n sì má mi ná dàjáde ọlọ́run ó là ọlọ́run ó sọ ọlọ́run ó kọyọ kó n lè fìtínà màsí àdàjáde mi wọ́n bẹ́ẹ̀ dàbí pé. àyà mẹ́wàá ìtọ́gbẹ́yìn oníkàkà kò sí ìta àti ńlẹ̀ sí àṣìlọ́wọ̀n àfààní wọn ti sọ bó sáwà mẹ́wàá àkọ́kọ́ ńlọkọ́kà bó sì mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì lọ há sórí gbogbo ẹ̀ náà ló ṣe déédéé ká má gbàgbé ó wá nu hadith pé suratul Kahf ká máa kà lóòjọ́ jimá látàrí pé ti bá ń kà lóòjọ́ jimá láàrin jimá tí èdè jimá tí ó tẹ̀lé ìmọ́lẹ̀ ni ó máa jẹ́ fún onítọ̀hún àwọn afáàfáà àwọn ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ mẹjá lọ síbi nǹkan ẹlẹ́ẹ̀kẹrin nǹkan láwọn kọ́kẹ́ la pè é àtàmásókò bẹ̀rẹ̀ Islam nǹkan ẹlẹ́ẹ̀kejì ńkọ́ àtàwíìl min fitnatil masih dajjal nǹkan ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ qira'atu ashri ayat min suratil Kahf nǹkan ẹlẹ́ẹ̀kẹrin al-firaru min ad-dajjal sásà fún mi bá ti pọ́ fún màsíwò dàjà sáhọ́ bùláwà sálọ sálọ mọ́kà sálọ màdínà àwọn àyè méjèèjì ń wò bí dáa kò lè débẹ̀ láéláé. ìyẹn ni kí àlè sọ̀rọ̀ àrùn mi lè dàjà rẹ̀ bàbá ti gbọ́ dàjà lò sáhọ́ wọlé tí wọn àdùn àná jìnnà sí tẹfẹtẹfẹ. ètò wa dáa ju àlè àfùdọ́lù tó kùnà mọ́kà tàwọn màdínà wọ́n bó ti lọ́ máa gbé mọ́kà àti màdínà bá ti ń lápẹẹrẹ pé máàdí ti dé à máàdí ti dé màtí ìdájá ló ní pẹ́nu o ìyá wa bó ti máa dé ní maka o fàkàtà sábà pa ní dajjal láyé lọ́sọ̀rọ̀ haramain haram méjèèjì haram maka àti màdínà màtí ìdájá kò ní láǹfààní láti wọ ibẹ̀ tọ́ba ti arí bàn yamba jìbìlì mùsùlùmí ìdá kharaja dajjal ànyẹ sáyẹn mí nà o ti agbọ́ pé màtí ìdájá gbàmáka lọ bá fún láǹfààní láti wọbẹ̀ nẹ́sàlá yọ̀ọ́ ìdáná yìí fitna ti màsí ìdájà kọ́lọ̀ ńlá kó mi fìtínà màsí ìdájà. bí ìbéèrè kílítọ́ náà bọ̀ òfin sọ nípa màsí ìdájà nínú kùránì tó jẹ́ pé ní fìtínà tó tóbi jùlọ tọ́jìhát márùn-ún mẹ́rin làwọn afáàmú wa lórí rẹ̀ nǹkan láwọ̀kọ́ ni wípé ní à ọlọ́run kùránì kọ̀ọ̀kan kọ́ yanya ni yẹn ni pé anáwó mazkoran dínà àyà alẹ́tì lókèrè ti kọ́ọ́lé yìí ọlọ́run sọ ma àwọn àpẹẹrẹ àtàwọn àmì ọlọ́run sọ pé táwọn àpẹẹrẹ àtàmì bá ti lè dé ẹni tí ọba ti gbọ́ lọ́n gbọ́ kó tó dàsí kan tó fẹ̀yìn gbọ́ lọ́n gbọ́ ìmánì ò ní wúlò fún ìmánì tí ọba ti sẹ́rẹ̀ kó tó dàsí kan kò ní sẹ́rẹ̀ ò ní wúlò fún nínú Suratul An'am àyà ọgọ́jọ ó dín ẹyọ méjì one fifty two ọlọ́run ní yawma ya'ti ba'du ayati rabbika la yanfa'u nafsan imanuha lam takun amanat min qabl aw kasabat fi imaniha khayra nígbà táwọn ohun àrísàmì ọlọ́run ọba rẹ̀ nígbà ọba dé ẹ̀mí tí ò sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ tẹ́lẹ̀ tó wá fẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ lásìkò ọgbà náà la yanfa'uha imanuha ìmánu ò lè ṣe láǹfààní máa wò àti kó tiẹ̀ ti fi ìmánu rẹ̀ tó ní kó ti fi kó sẹ́ẹ̀rì kan àbómi ìjọ bọ̀ wá ráwọn àmì lọ́sẹ̀ àfẹ́ máa kó sẹ́ẹ̀rì jọ kò ní sáǹfààní tó máa wò. wọn ni habil aya àwọn aya tó ló ń dá kọ́ ń bẹ̀ wọn nínú rẹ̀ ní masihu dajjal ńlọ́wà tòlóhàn shamsi ní magribiya kóòrùn ó fi ibi títí ń yọ kó fi ilẹ̀ á lọ yọ níbi títí ń wọ̀ lára ẹ̀ lọ́wà àdáàbà ẹran tí ọ tí ọ tọ́lọ́wọ́n bọ́ ọ̀ràn sáyé ẹranko tó ti wípé yóò máa sàmì sáwọn èèyàn ní mú lójú pé eléyìí ọmọ náà ni eléyìí kèfèrí ni ẹ nígbà tí dábàá ń bá jáde lára àwọn àmì tí wọ́n gbà lérò nínú ayé mi bẹ́ẹ̀ ó làwọn fóònù tẹ̀sí rò bí wọ́n ṣe sọ. yàtọ̀ sí lẹ́yìn nínú hadith ojúṣe náà ọba sallallahu alayhi wa sallam sọ pé salatun idha kharajna nǹkan mẹ́ta kan tó bá ṣe lè jáde sáyé láyà ń fáwọn nafsan ìmánu ha lámtàkùn àmánà ní kọ́bílù àwòkọ́sọ̀bà ti ti ìmánu àkọ́yọ̀rọ̀ ẹni tí ó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ síwájú àkókò ni tàbí ìmánu rẹ̀ tó tó níhun kó ti fi kó fẹ́ẹ́rẹ́ jọ tí ó bá ìṣẹ̀lẹ̀ tí nǹkan mẹ́ta ń bá ti lè ṣẹlẹ̀ ìmánu rẹ̀ ò ní wúlò ìṣẹ̀lẹ̀ tó fẹ́ máa ti lásìkò gbà náà kò ní sáǹfààní kankan kí wọ́n láwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ìrè òjì tòlóhùn ṣàǹtì ní màgbègbèyà kóòrùn ọyọ níbi títí ń wọ wọdájà nàfíù dájà kó fojú hàn láyé nǹkan ẹlẹ́ẹ̀kẹta dábàtúlẹ̀ àrùbí òun náà ní ẹranko ètí ọ̀jáde láti inú ọlẹ̀ tó sì máa báwọn èèyàn sọ̀rọ̀ ìdí aláwọ̀kọ́ ni o yẹn pé yanya kọ̀lámẹ́lẹ̀ wa ń kéke ti ń sọ ááyà ètò ìgbó tá a bá ti lórí kọ̀ọ̀kan nù wọn ìmánì ò ní wúlò mọ́ nǹkan láwùkọ́ nù. nǹkan lẹ́ẹ̀kejì ni wípé anil qur'an ذكر نزول عيسى عليه السلام وعيسى هو الذي يقتل الدجال ngbà yìí kó ìpìlẹ̀ sọ ó ti pìlẹ̀ sọ nípa ànábì àyínsá ànábì àyínsá sì ní oní òpìlẹ̀ pa màsíhù dàjà fatafa bí díkìrì màsíhì máàbí ní díkìrì màsíhì dọ́là níbo lọ́wọ́ bá ti sọ nípa masihu lehuda ní ànábì Ìsá mẹsáyà tí ó máa fi àwọn èèyàn mọ̀nà so mẹsáyà méjì ní sí ń bẹ mẹsáyà abú mẹsáyà àti akọ nínú àti mẹsáyà àfi ní mọ̀nà ó wá sọ nípa kan nínú méjèèjì so ìmú kan wà ó ti tó ó jámọ̀ tó kejì náà ó náà ń bẹ nù gẹ́gẹ́ bí ìṣesí àwọn lágbáwá níbi ọ̀rọ̀ wọn ẹ̀kẹ́fì bèbè kiri áhàdì bèbè dáyé ní dúnà àhà tí méjì bá wà tọ́jú àtòlùjẹ́ ara wọn ni wọ́n tọ̀ kan léyìí tó tẹ̀wé kéye kan tí wọ́n sọ ó ti kó kejì náà ó ti kó nu nǹkan lẹ́ẹ̀kejì náà. nǹkan lẹ́ẹ̀kẹta ni pé annahu mazkurun fi qawlihi ta'ala la khalqu samawati wal ardi akbaru min khalqi nas. wọ́n lọ́wọ́ bá ti sọ nípa masihu dajjal nínú àyà tí mo kà yẹn ni pé dídá sánmà méjèèje àtilẹ̀ méjèèje ó tóbi pọ̀ ọgbọ̀ngbọ́n ju dídá bọ́lọ̀ ń ti dá màsíhù dàn ju màsíhù dàjálù lọ. àwọn afá sọ pé nìkan bàlẹ́ pẹ̀lú ànáàsì lọ́n òní dàjálù lábala ìtìláàkùlì kọ́lé wà ìrọ̀ ọ̀dà sí àlùmáàrì. àwọn bàlágà wọn lè dá akọ orí kí torí nìkan ní agbàlérò odidi ara ní agbàlérò ìgbà míì wọn lè dá akọ odidi ara tó pórí nìkan ní agbàlérò sọ̀rọ̀ wọn bàlágà ní ẹni eléyìí. abáwá abúlé aliya wọ́n ní ayé àádọ́mù mìnkọ́lìkì dàjàl ṣèyíná àbọ̀mọ́síwò lè yahudu dídá bọ́lọ̀nsì lásán àkìlẹ̀ ó tóbi ju màsíwò dàjàl èyí táwọn yahudi tí wọ́n gbé títóbi tí wọ́n gbé fún lọ. nǹkan lẹ́ẹ̀kan wọ́n ní ọlọ́run bàtà wà ní wàtàlá kọ̀tọ́ nípa màsíwò dàjàl nínú alukur'an ìṣèkọ́ra lè ṣáàní láti lè bá wọn pé ẹ̀dá ìyẹn yẹbúyẹbú ìyẹn tí ò nù yẹbúyẹbú tí wọ́n tún pè ara rẹ̀ lọ́lọ́run wọ́n lè dínú kọ́mọ̀ àbátí òfin dákọ̀ nípa màsí òdàjà aláàkú dàjà bó màsí òdàjà bó ni ó sì pa wọn níbo ni kú rẹ̀ níbo ni kú rẹ̀ wà. yakunu aláàkú dàjà àlàyáde àlùmọ̀síhì alayhi salatu wa salam ikú rẹ̀ lọ́wọ́ ànábì Ìsá alayhi salatu wa salam òní yóò ti wá. gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ náà àdéhùn sọ̀lá láàfíà látọ̀dọ̀ ìjọba bó ti ń tọ́ka sí eléyìí وذلك أن الدجال إذن كما سيو الدجال يظهر على الأرض كلها إلا مكة والمدينة يقول نيولي مكة في مدينة ويكثر أتباعه أو سيوت لوقعه وتعم فتنته فتنة يوكالي ليوكالي أوكو ولا ينجو منها إلا قلة من المؤمنين أن كوني إلا كوني فتنة مسيو الدجال أفهمهم كبيرتي سيو سونكا نعم تنجو نبا بودو وعند ذلك nígbà tí nǹkan bá fọ́jú pọ̀ tán lásìkò gbà yẹn ìyá ń zọlọ ẹ̀yìn sa ibn mariam ní ànábì ẹ̀yìn sa ọmọ mariam ní ó sọ̀kalẹ̀ sáyé kìí pé wọn ó tún bí kìí pé tó bá sì dé òfin tuntun ni yóò mú wá òfin tí ń bẹ ní ọ̀rọ̀ lọ́nà nínú kùránì náà ni yóò mú wá ànábì ẹ̀yìn sa ń padà bọ̀ wá sáyé mùsùlùmí gbọdọ̀ nígbàgbọ́ tó léyìn òyìn nǹkan márùn làwọn àfáà kà lára àwọn tìtorí tí ń bí ń padà bọ̀ wá sáyé nínú àwọn tí a sọ ni wípé ọkà nípa àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam pé áà ah, ah, àwọn sàbí ni wọn ní wọn da níwà da ní sẹrẹ da ní dáwà tó báyìí ọlọ́run tèmi náà nìkan nù wọn tọ́lọ́run tèmi náà nìkan nù wọn ọlọ́run wa ní tọ́ ìwọ náà ti ti kan nù wọn kó lè bá wàá jẹ́ ọ̀pọ̀lọ̀ àtàyè ọ̀rọ̀ márùn náà nàfà sọ. yẹnni wípé masiru dajjal látọwọ́ ànábì Ìsá òní yóò ti kó wọn ò ní iṣẹ́ ẹ̀bí wọn sọ kalẹ̀ ní bí wọ́n ti gbé lọ sí sọ́nà wọ́n sọ kalẹ̀ fáyọ̀ kan tí wọ́n ń pè ní alimanara tó ṣẹ̀rùkíyà bìdàmẹ́ṣíkò yẹn níbi atóró etí ń bẹ ní ìlà oòrùn ìlú dàmẹ́ṣíkò. yàtọ̀kù hàwùlà wùrùn ìbádọ́lọ́ alimọ̀mìnún àwọn tí wọ́n jẹ́ ẹrú ọlọ́run tí wọ́n jẹ́ mọ́mìnì wọ́n yí ànábì ẹ̀ńsá àdé sàlátù wàsálàm wọ́n yí pọ̀ fàyàtí wọ́n máa wá màsíù dàjàl wọ́n máa wá lọ. fàyẹ́lẹ̀ àkùbí ẹ̀rínsá ìndàbàbí lódìn lẹ́nu lóró lódò ibẹ̀ ni wọ́n ti parí màsíù dàjàl. tó bá ti lórí ànábì ẹ̀rínsá báyìí dábàá kàmáyà dóbòl mẹ́lẹ́hù yóò bẹ̀rẹ̀ sí ni máa yọ ní gẹ̀ẹ́rẹ́gẹ́ ẹgẹ́ bí iyọ̀ bí ti máa ń yọ nínú omi. fàyàkóòlù láwọn ẹ̀rínsá àrí ìsàlám ànábì ìsọ̀wà tó ń gbé sọ àmọ́wùlẹ̀ tí ìyọ̀ ẹnna lè fi ká dọ́rọ̀bàtàn láǹtà fúta ni èyí da owó ẹ̀mí ń wọ́n ebi ọ o sì lè bọ́ ń bẹ̀ náà lè ti yọ bí òrì tán fayọ̀dàrí kò yóò lè bá fayọ̀tòlòhò bìṣẹ̀lìbàtì nǹkan jagun tí ń bẹ lọ́wọ́ ànábì nǹkan yóò fi pa màsíwò dàjà ọ̀yẹ̀ ní hazima àtìbáwò níbo lórí ogun bá ti kú àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ńkọ́ wọ́n fẹsẹ̀ fẹ́ ni wọ́n ti fọ́ ogun wọn nù. náà fẹ̀sán àwọn ọmọ báwọn ọmọ ogun bá ti ń sá lọ láwọn mùsùlùmí lọ́jọ́ náà lọ́hùn wọ́n mọ̀ bá tẹ̀lé wọn lẹ́yìn ọ̀yá tòló náà wọ́n sì máa pa wọn. hatta yaqula shajaru wal hajar débi wípé igi lọ́jọ́ náà yóò sọ fòfó òkúta lọ́jọ́ náà yóò sọ fòfó òfò kí ni ó ṣe yá mùsùlùmí yá abdallah ilé mùsùlùmí ilé ẹrú ọlọ́run hàdà yahudi yìí nìkan nìkì yahudi kan ní lẹ́yìn mi ó tàn án àlùfàkùsùlẹ̀ gbogbo ogi òní ọ̀tọ̀rọ̀ àyàfi àlùgárọ́kọ̀dù nìkan oríkè igi àwọn ìyàwó dí òní ṣe. díẹ̀ náà àwọn hadith ètò dá lórí eléyìí imam muslim ń bá hadith ọlọ́kọ̀dù náà wá sí nàìjíríà kọ́lọ̀mbà nìyọnu sí i. nínú hadith ó mẹ́ńbẹ̀ wípé anabi isa aleyhi salatu wa salam nígbà ọba sọ̀kalẹ̀ sáyé fàlàyé xìlùlẹ̀ káàkiri yẹ́jì lórí ànáfàsì ìlànà ta kẹfẹ́rí kan ò ní gbọ́ mímí ànábì Ìsá kó mí báyìí kẹfẹ́rí kan ò ní gbọ́ mímí àfi kó kú. wà nífàtòhò yẹ̀ǹtẹ́yì àyètò yẹ̀ǹtẹ́yì kọ̀rọ̀fò níjọba sì wò lẹ́ẹ̀kan nítorí bá rìnrìn àdé lẹ́ẹ̀kan báyìí ibẹ̀ ni mímí rẹ̀ kan ibẹ̀ ni yóò fi ibẹ̀ ni yóò mí dé. fàyàtúlóbòhò yóò mọ̀ wá màsí òdàjà yóò mọ̀ wá káàkiri hátà yòdòríkà ò gbìmbà àbèlò lẹ́yìn tí ó fi ka ìloro lódò ibẹ̀ náà ni yóò sì fara sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àdé ìtọ́dá lórí pípa màsíwò dàjáàn tí làánà ọlọ́run kí kò máa bá a abẹ́nà ọ̀bà tìlú àná wà sáńlá àsìkò rẹ̀ ọlọ́run sáà máa aláyé ọlọ́run sáánú wa láàánú gbogbo fìtínà ìsáàmù ìsáàmù ọlọ́run ṣe ọlọ́mọ àlùjẹ́ náà máa ṣe wá ní ọ̀mọ náà subhanaka allahumma rabbana wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka